إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن فر الحديث كتاب الله وفر الهدي يدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ربنا الله وبأ الله سبحانه وتعالى ترى صلاة سنة نبي محمد صلى الله عليه وسلم kí ọlọ́run ọlọ́run kí wọ́n bẹ́ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣí ọlọ́run àwọn ará ń ṣí ọlọ́run ọba kó mọ abẹ pẹ̀lẹ́ nìkan kan wá lọ́kùnrin wá ṣe ọlá ìjẹ́ kan ṣoṣo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tíra al-aqidatu at tí Abu Ja'far al àtọ̀háàrù ọ̀sọ̀hìmọ̀ ọlọ́hu tààlà tí wọ́n kọ́ níbi tí a ti mú àwọn àlàyé ní ọ̀kan òjọ̀ kan nípa àkídàtú alùsùnnàtì wàlùjẹ̀mà òun náà ni àdìsọ́kàn ìgbàgbọ́ alùsùnnà wàlùjẹ̀mà abẹ́ allah subhanahu wa ta'ala kí ó ṣe àlékún àgbọ́yé fóníkàlùkù wa kó lékún ìmọ̀ wa kó lékún àrísìkí oníkàlùkù. a máa tẹ̀síwájú lórí point forty eight nínú tírà àtọ̀hàwíyà. kí a tó bẹ̀rẹ̀ tíra yìí gbogbo wa ní la fún ní tíra yìí lẹ́yìn ọ̀pọ̀ ọ̀kan àfi àwọn tí wọn wá wà níkàlẹ̀ ní ìgbà náà nínú iṣẹ́ olóore tí kan nínú ọmọ ìyá wa nínú Islam tọ́lọ̀ ní kí wọ́n ṣe kí wọ́n ṣe ìnáwó wọ́n gbowó kalẹ̀ àpéǹtì tíra yìí a sì fún ọ lẹ́yìn ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ láìsí ìrẹ́jì lẹ́yìn èmi nìkan tí mo mú síra wa ní ìbẹ́lẹ̀ mi mú òkè bàbá ọ̀yọ́ náà mú síra wa. òkè àbájá ìgbé síra. òkè òkè gbogbo àná la ní àtàwà tá a ti ní àtàwà tá a ti ní ẹ̀dá gbìyànjú láti ní síra yìí. àtìfẹ́ ta fún wa nígbà yẹn nígbà tí rírí tọmọ ìyá wa kan nìyí wọ́n ti gbé ìnáwó ẹ̀ wọ́n ní ìjà bá ṣiṣẹ́ fún ni máa ń pẹ́ lọ́wọ́ ẹ ní látọ̀dún pé àtà fún wa nígbà yẹn lọ́pọ̀lọpọ̀ fi kà fún àwọn obìnrin onítìrà kan tí wọ́n lò fún àtikáàrọ̀ tí wọ́n rà ní two thousand naira ẹ̀lẹ́kọ̀ọ̀kan wọn oníkálukú ń pàdé mọ́ra nílé <laughs> so ẹ̀dẹ́ká gbìyànjú láti mú síra wa ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ kọlọ́mọ Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún àgbóyé fún wa oṣù méjì dankọ́gbì òun náà ni a fi gbé ọ̀rọ̀ àkídà ti tọ̀hàwíyá láti fi tẹ̀síwájú lórí ẹ̀ ó súnmọ́ tó هنا من ثلاث náà ní kíra àti قال أبو جعفر الطحاوي رحمه الله تعالى والعرش والكرسي حق وهو مستغني عن العرش وما دونه محيط بكل شيء وفوقه وقد أعجز عن الإحاطة خلقه ونقول إن الله اتخذ إبراهيم خليلا وكلم الله موسى تكليما إيمانا وتصديقا وتسليما ونؤمن بالملائكة والنبيين والكتب المنزلة على المرسلين ونشهد أنهم كانوا على الحق المبين ونسمي أهل الكبلة أو أهل كبلتنا مسلمين مؤمنين ما داموا بما جاء به النبي صلى الله عليه وسلم معترفين وله بكل ما قال وأخبر مصدقين الطواب رحمه الله تعالى لما تمر شلايين nítorí yẹ kí mùsùlùmí gidi tó mọ tó wálé ayé wá ṣe kó dì mú nípa ọ̀rọ̀ alqadar wọn wá tún fẹ́rẹ̀ lórí àdìsọ́kàn mi òun náà ni àdìsọ́kàn àkídàtú al-arsh kí ló yẹ kó jáde sọ́kàn wa nípa tí wọ́n pè ní arshu àti kùrùsí òsì tó fà á sí àwọn àfa wa àwọn àfa sunna káfí máa ń mú àwọn àwọn ọ̀rọ̀ báyìí wá bí bá ṣe wípé ẹ máa rí nínú ìtàn ìsìláàmù àwọn tí wọ́n takorú àwọn nǹkan bẹ́ẹ̀ tí wọ́n yapa ìlànà àlùsùnà látara ìròrí burúkú tí àwọn tẹ́wọ́ gbà àwa mú wọn kúrẹ́ sí pé bánàbí sallallahu alaihi wasallam ṣe kọ́ àwọn sọ̀hábà láti sọ́kàn àwọn ó sì yẹgẹrẹ kúrò níbẹ̀ sọ̀rọ̀ àwọn àfáà máa ń fi irú àwọn kókó ọ̀rọ̀ báyìí wọ́n máa ń fi sínú àwọn àkọọ́lẹ̀ wọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn mùsùlùmí. ẹlẹ́ẹ̀kejì àfáà ni wal arshi wal kursi haqqun kí ló tó fi mú wa tí wọ́n fi ní wàlárùsù hakun wàlùkùrùsíyù hakun tí wọ́n fi kó papọ̀ kò sí tó fà á ju wípé a máa rí nínú àwọn èèyàn tí wọ́n yapa sí àgbọ́yé alárùsù àti kùrùsíyù tí wọ́n kó méjèèjì papọ̀ tí wọ́n lẹ́yọ kan náà ni. àwọn nìyí wọn ò ní fẹ́ dárúkọ méjèèjì láàyè kan náà tí wọ́n bá dárúkọ méjèèjì wọ́n á ní nǹkan ẹyọ kan náà ni. lọ́dọ̀ wọn al-arshu kùrùsì al-kùrùsì yóò arshu bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ni kì í sọ̀rọ̀ tó lálàáfíà àwọn ìròyìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nínú ọ̀rọ̀ ọlọ́run náà al-Qur'an ọlọ́run ròyìn kùrùsíyù bẹ́ẹ̀ ló ròyìn arṣù àwọn àwọn àhàdíìsì wà àwọn àṣàrò àwọn sọ́láàtì wà lé lórí torí ẹ̀ kìí ṣe nǹkan yọ̀ kan wàlẹ̀ arṣù arṣù lédè lárúbáwá ìmá ní ṣe pẹ̀lú nǹkan tó ga al-arsh nǹkan tó ga tó lọ sókè nígbà tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹlẹ tí ó sọ̀rọ̀ nípa nípa àwọn ọgbà tọ́lọ́run ròyìn àwọn ọgbà ọgbà àlùjẹ́nà fún wa ọlọ́ni jẹ̀nẹ́ẹ̀tì màrùṣáàtì màrùṣáàtì àwọn ọgbà kan tó dá sí pé àwọn nǹkan èso bẹ nǹkan jẹbẹ wọ́n ga sókè wọ́n fẹ́ràn màrùṣáàtì àtàwọn tí ò dáa gbàtọ́lọ́wọ́ ròyìn nípa fìràwọn fún wọn náà Al-Qur'an Al-Karim ọlọ́ni wa damnadna ma kana yasna'u fìràwọn ọlọ́ni nǹkan tí fìràwọn ti ń ṣe tó ń mọ tó ń kọ́ ìyẹn ni àgàjà ńlá tó ń kọ́ ọlọ́ni apá gbogbo rẹ̀ rẹ̀ wa qawmu àti àwọn ìjọ rẹ̀ ọmọ kẹ́nu yarishun ọmọ kẹ́nu yarishun àtàwọn nǹkan míì tí wọ́n ń gbé sókè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ni gbogbo rẹ̀ sòtó túmọ̀ sí pé ìpìlẹ̀ arṣu òun ni kí ni kí nǹkan ga náà pè bẹ́ẹ̀ lédè lárúbáwá náà nínú èdè lárúbáwá náà àlẹ́ arṣu bí máa túmọ̀ sí afẹ́rírù fẹ́rírù òun ni ìtẹ́ bí àpẹẹrẹ ní ti èèyàn ní tàwọn lọ́balọ́ba ìtẹ́ tí àwọn ọba máa ń jókòó sórí rẹ̀ ó lè fẹ̀ yóò fẹ̀ gan ó lè tó déédéé yàrá wọn wá jókòó sáàrin so wọn máa lo gbólóhùn wọn máa lo arsi wọn máa lo fún un torí ẹ èdè lárúbáwá nílò lárúbáwá àti nílò tẹ̀sìn jama kò sí yàtọ̀ ńlẹ̀ yẹ̀yìn pé táwọn pe ní arsi òun náà ni àṣẹrí bó ṣe wá rí níbàámu sí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ẹnìkan ò mọ́ kódà àwọn ọba alẹ́ ayé tí wọ́n nítẹ̀ tí wọ́n jókòó lé lórí ẹnì kó jọra wọn àbí kò jọra wọn gan ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọba kò sọ́ba náà nàìjíríà ìdí ìsọ̀kú ti tóun jókòó lé lórí ààyè ara sí òun àtọ́ba ìlú èbó ọba trump ánìbákan náà ẹgbẹ́ ẹni yẹn kàn fẹ́ kó wa sínú wàhálà ni <laughs> so òun náà ti bẹ lórí àràsí so gbogbo ọba ní máa ń ní àràsí ní máa ń ní nǹkan máa ń jókòó lé lórí ní wọn bá fi ń sọlá torí ẹ bùtọ́ ti pé wọ́n orúkọ jọra ìròyìn wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́lọ̀mbá wa ròyìn ara rẹ̀ fóun ní àràsí lórí àràsí àbí òun ní àràsí àlàáfíì tí ó tóbi a fi àràsí ròyìn àfihàn fọlọ àkírí àlùsùn náà nìyẹn àìdára wa láàmú dọ́lọ́n bá fi bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni nípa ròyìn rẹ̀ àìmọ́ da ọpọlọ láàmú tí wọ́n bá wọn èèyàn sọnù bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n tá a ní ṣe òun ni ká ṣe tẹ̀síbí ká wá sọ wípé àwọn ara tí àwọn ọba tá a rí láyé táwa fi ṣe òṣùwọ̀n ara ti tọ̀nà àdìsílẹ̀ yìí bẹ́ẹ̀ là ní ti àwọn ara tí àwọn ọba tá a ní láyé ká fi ṣe àpèjúwe bíi ara ti tọ̀nà kò ní jọra wọn torí pé àwọn ọba ayé gan nìyí ara tí wọn tí wọn bẹ lórí ẹ̀jẹ̀ mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àìsàn wọn wéra wọn ọba Venezuela nìyẹn ó yára sí náà ló ń bẹ nígbà wọn mú náà wọ́n mú lórí ara àti ẹ̀ náà ni so ẹni tó mu náà òun náà kúrò lórí ara àti ẹ̀ lọ mu náà ni tó túmọ̀ sí pé ara àti àwọn ọba ayé gan àwọn alágbára ayé gan yìí jẹ̀mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àìsí wọn wéra wọn tí wọ́n làwọn fẹ́ sọ pẹ̀lú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala so ìgbàgbọ́ al-sunnah wal jama'ah ni pé ohun ọlọ́run bá fi ròyìn ara rẹ̀ òun láfi ròyìn rẹ̀ ohun anábì sallallahu alaihi wasallam bá fi ròyìn níta fi ròyìn ọlọ́run bá nìyẹn ọlọ́run mọ rẹ̀ ju anybody lọ ànábi sallallahu alaihi wasallam ó mọ ọlọ́run ju anybody lọ. tó tó bá fi wá ròyìn rẹ̀ àyè máa fi ṣe àfiwé pẹ̀lú nǹkan míì nínú tó jọ bẹ́ẹ̀ àbí àyè máa fi ṣe àpèjúwe pẹ̀lú nǹkan míì nínú tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala tọ́lọ́mọba dá. so ilé ìlú dá sí pé níbàámu sí ara sí allah subhanahu wa ta'ala ìlànà alùsùnà wọn fẹ́ kárí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ pé arásù náà ni arásù náà lárásù ń jẹ́ ká má tún sún tàmí torí pé àwọn nǹkan àwọn ahlul kalam àwọn ní arásù òun ni falak falak ò ní pé bí orbit táwọn míì pè nù àwọn míì nínú àwọn bídíà wọ́n ní ara sí wọ́n ní ọlá ni ọlá ọlá ọlọ́run àwọn afáàlù sínú ní ẹ̀bá ní ọlá ọlọ́run ní tó ń pè ní ara sí tọ́ ọlọ́run máa ń sọ nípa ara sí ní al-Qur'an al-Karim ọlọ́run ní wa yahmilu arsha rabbika yawma idin samaniya àwọn mọ̀lẹ́kà mẹ́jọ tí wọ́n gbé ara sí ọlọ́run sí ọlá ọlọ́run ni wọ́n gbé ni. tó túmọ̀ sí pé ní tó ń ṣe àwọn náà wọn ò fẹ́ sọ pé àwọn fi ń rinlẹ̀ fún ọlọ́run ní tó jẹ́ kan nínú àwọn ìròyìn ẹ̀dá tó bá rí bẹ́ẹ̀ káwọn fi ìròyìn tẹ̀dá nílẹ̀ káwọn gbá ìròyìn ọlọ́run kúrò ìlànà ẹ̀kẹ́ sí ìlànà hálò tó nà bùnà a fi ìròyìn ọlọ́run nílẹ̀ a fi ìròyìn ẹ̀dá nílẹ̀ àmọ́ á jìnà sí àtẹ̀síbí àfijọ́ isi àpẹẹrẹ ìfiwéra wọn á sí àtàfin sí ká gbá ìròyìn ọlọ́run ká gbá a dànù ká torí pamẹ́tì ìròyìn ẹ̀dá kan rinlẹ̀ á sí. bákan náà àtàrí àtàwé á sì jìnà náà àlọ́ ah, ara sí wà àmọ́ ara sí mi ọ̀la mi agbára ni ìkápá ni ànígbọ̀yé bá so al-arshu haqqun anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àṣàrò tí máa ṣe tó bá dín tahajjud tí máa fi ń lẹ̀ aljannatu har aljannatu haqqun wa an-naru haqqun wa al-arshu haqq yóò fi ń lẹ̀ torí ẹ̀ ọlọ́ba allah subhanahu wa ta'ala lára ntí ntó fi òyìn ara rẹ̀ ni òun sì ni tó tóbi jù nínú àwọn ìdọ̀rọ̀. العرش ló tóbi jù torí ẹ̀ lẹ́sìn الكريم الله هو karim ọlọ́run هو ara rẹ̀ سواء لو نصف البروج ذو العرش المجيد sọ́tún رفيع درجات ذو العرش من صوت الغافر الرحمن على العرش التوى بابلو قال لا إله إلا هو رب العرش الكريم أو أيوة، دفعوا يا راسل رب العرش الكريم ọba tó ní ara sí alápọ̀nlé allahu la ilaha illa huwa rabbul arshil azim ọlọ́run ọba allah ọba tí kankan ò tọ́ sí jọ́sìn àfi òun nìkan rabbul arshil azim òun ọba tó ní ara sí títóbi sotori ìdílé yìí àwọn àyà yìí tó fi àti nínú àwọn hadith ní gẹ́gẹ́ bí hadith tánàbí sallallahu alaihi wa sallam ní la ilaha illallah al-azimul la ilaha illallah kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí lódodo àfi allah al-azim ọba tó tóbi al-halim ọba tó ní faradà la ilaha illahu kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí lódodo wa rabbul arshil azim òun ló ní ara sí tí ó tóbi la ilaha illallah samawati wa rabbul ard wa rabbul arshil karim. so òun ni àwọn ìtọ́ka àwọn àwọn àfáàlù sunna níbẹ̀ lórí àwọn sọ̀hábà tí wọ́n fi yìnbọn lẹ́yìn pé àlàárùsù àràsì khalqun min khalaiqillah ìkan nínú àwọn ẹ̀dá ọlọ́run báyìí bẹ́ẹ̀ ni ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run ni ó ó sì ní tó tóbi jù nínú gbogbo àwọn ẹ̀dá ọlọ́run sòtórí ìdílé ó láfi ní máa gbọ́ àràsì yé sí àwọn nǹkan míì táwọn èlò mímọ́ ń tì gẹ́gẹ́ bí àwọn mídíà ẹ̀ bá ìṣàlàyé fún wa àwọn kan ní àwọn àwọn míì tó dà àwọn míì ní sánmà òun ní arúsù gbọ́n tó máa ń sọ eléyìí ni wọn ò ní ìtọ́ka bó ṣe wọlé kú mọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam bákan náà àwọn ìròyìn wa nínú ẹ̀rí tó fi àwọn ìròyìn ara sí ọlọ́run ọba nílẹ̀ nínú ẹ̀ àràṣì ọlọ́run ó ní níta ó ní òpó ó ní òpó yẹ bó ṣe wáyé nínú al-Qur'anul Karim ó ní wa yahmilu arsha rabbika yawma idhin thamaniya àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run wọ́n á gbé ẹ̀rí wọ́n á gbé òpó àràṣì ọlọ́run nínú ẹ̀ àràṣì ọlọ́run àwọn mọ̀lẹ́kà mẹ́jọ oníwọ́gbé nígbà náà ti wà Muhammad sallallahu alayhi wa sallam. tó ń tọ́ka ròyìn àwọn mọ̀lẹ́kà fún ó ní láàrin etí rẹ̀ láàrin etí rẹ̀ séjìká rẹ̀ ó tó ìrìn àjò ọdidi ọdún kan ní ẹgbàá wa ní oṣù jọ ọdún kan lọ láàrin etí méjìká mọ̀lẹ́kà ìkan náà mọ̀lẹ́kà tó gbé ara ṣùgbọ́n lọ níbòmíì ó ilẹ̀ sísánmà sọ̀rọ̀ ẹ̀dẹ̀gbẹ́gbẹ́ ṣe nǹkan tí yẹn máa ń lérò torí ẹ ọ̀rọ̀ àkídà ni ọ̀rọ̀ àdìsọ́kàn ni ọ̀rọ̀ ìmánì ni bí yẹn bá ń darẹ̀ láàmú onímọ̀ pé ah, ẹ ara àfihàn bó ló ti fẹ́ rí ẹ ara àfihàn ó yẹ kí kó dàbí kinní kan àbí kí yẹn fi mọ fi mọ fi kankan wé àìsí wé tó ṣe wà lọ́dọ̀ àwọn onímọ̀ òun náà nìyẹn torí ẹ àwọn ìtọ́ka náà Al-Qur'an al lórí ẹ̀rí bá ṣe mú wá fún wa nínú àwọn àyàtì yẹn bákan náà àwọn àfa wọ́n ṣàlàyé láti ṣe ọ̀rọ̀ tó fún gbogbo àwọn tí wọ́n gbà ìpẹ́ ara sí bákan ni kì í ṣe kì í ṣe ìtẹ́ ìtẹ́ ni arṣù àmọ́ àmì ti wé ìtẹ́ tí mọ́là ń tà lọ́jà gbági àbọ́jà bó ṣe rí la ya'lamuhu illa Allah ọlọ́run nìkan ló mọ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala nìkan ló mọ̀ torí ẹ̀ níbi tí ara sí ọlọ́run ọba ń bẹ kò sí ẹ̀dá ọlọ́run ọba kan tó lékè ara sí ọlọ́run ọlọ́run sì ń bẹ lórí ara sí ya'lamu kulla shay ìmọ̀ ọlọ́run ló rọ kíkà gbogbo nǹkan so eléyìí ó jẹ́ nínú ìdágbọ́rọ̀ gbòòyè ká nígbàgbọ́ nípa ara sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. àní ṣàtijọ́ àní ṣe àfiwé àtúní sọ pé ara sí ọlọ́run agbára ọlọ́run ọba ìkápá ọlọ́run ọba ni ẹgbẹ́ bá àwọn àwọn àtàwọn mínú àwọn àwọn ọmọ ọ̀rọ̀ wọn kan nínú ẹ̀ ó yẹ pé wọn sálàfù fi nílẹ̀ àwọn òfin nílẹ̀ ibẹ̀ nínú wọn táwọn náà lọ nílọ ìlànà àná táwọn náà ní ara àti tẹ̀rí yẹn nìyí ẹ̀ ìdáǹpẹ̀ bẹ́ẹ̀ òun náà ní kí òní fálákù àmì ní fálákù ni so ọ̀rọ̀ yẹn nìyí kì í ṣọ̀rọ̀ tó lálàáfíà ìbẹ̀ nínú wọn táwọn náà sọ pé ara sí tààrí yẹn nìyí òun ni ọlá ọlọ́run agbára ọlọ́run àbí ìkàpọ̀ ọlọ́run eléyìí náà ní kì í ṣe tó ní àlàáfíà bó ṣe wulẹ̀ fún mọ̀ torí ẹ̀ lára àkíyèsí fáwọn mùsùlùmí náà nílé ó ní abu Ah, Jafar Tahawi láti ilẹ̀ nínú ọ̀rọ̀ wọ̀nyí wal arshu haqqun tẹ̀tẹ̀bírù bẹ̀rù ara àti taari òdodo ni kò sí rọ́mẹ̀ ẹlẹ́mìnira máa ní ẹ wọ́tá àárí bàbá rí ńkọ́ pẹ̀sí gbogbo nǹkan la máa rí kí láǹfààní yìí máa rí báyìí gbogbo nǹkan la bá ti máa rí ìmánì ò fẹ́ láǹfààní mánù ṣùgbọ́n àǹfààní ìmánì pé àwọn nǹkan mi ò mọ ọbẹ̀ tọ́lọ́run fi tẹ́sì wa táàrí bóyá àgbàgbọ́ àbá àní gbàgbọ́ àǹfààní ẹ̀lẹ́ àwọn falasifa àwọn máa ń lo pírísìpù kan wọn á ní al-mushahada dalilu al táwọn bá rí òun ni ni ó tọ́ka àgbàgbọ́ ẹlòmíì náà máa ń sọ á ní sínú ìtìjú mi ìgbélé ṣé gbogbo ní ẹ̀bá ti rí nìyẹn máa ń gbàgbọ́ ṣé gbogbo tá a bá rí á lè rò sí àìmọye tá a rí tá a ti gbàgbọ́ mbẹ̀ ọkàn rẹ ò rírí ìṣùgbọ́n lọ́kàn làákàyè wa àrírí ẹnìkan ní ó nílà káyè ṣẹ́pẹ́ ábìnrin abá ní bínú ìdáni tí mi nílà káyè ó fèsì onílòótọ́ tó bá ní mo wá gárí a sì gbàgbá ní àṣírí nílà káyìí wa bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ lọ́pọlọ gan ní o lọ́pọlọ à ẹ má bùnmi lọ́gbẹ́ mi lọ́pọlọ mo lọ́pọlọ ok o lọ́pọlọ àwọn ọmọ ọgbọ́n lọ́pọlọ tọ́ra àrọ́pọlọ rẹ ariwo àrọ́pọlọ rẹ ẹ̀rọ ayé rí ọpọlọ <laughs> wọn lẹ́yìn tí wọ́n fagbọn lórí rẹ̀ ńkọ́ so lẹ́yìn náà wal kursiyyu haqqun alukurusi yìí ìdí àpò ní kurusi yìí nílẹ̀ ìlànàmọ́wá wọn lọ́wọ́ láti ìlú kí ni alikarusu ìdápò ní karusu òun ni nǹkan tí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n so pọ̀ tó fi dódidi tóbi nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni wọ́n so pọ̀ ló fi di odidi èdè lágbọ́wá nù yẹn ni pé lédè táàbà tún lárúbáwá sí ìbú á ní kùrùsí yìí ní kí ni àdá eléyìí kùrùsí yìí ni àbí tọ tábà wá wù á rí pé ó lápá àbí lẹ́fẹ̀ hmm, wọ́n so nǹkan kan papọ̀ mọ́ra wọn ló fi do didi ó wá di ẹyọ kan ó ní wọ́n so ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ mẹ́rin wọ́n mú papọ̀ wọ́n mú àfẹ̀yìntì wọ́n mú ilé wọ́n mú oríṣiríṣi wọ́n mú ìdájókòó lé ló wá di nǹkan ẹyọ kan ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ nìyẹn wọ́n fi máa ń pè àwọn àfáà ní kíni alikarafi wọn ni ara ṣe kò sí àfáà yìí àga ni ẹ̀ ní kí sága àmọ́ tó gbà lérò ní pé àfáà yìí jẹ́mu alùlùm ìmọ̀ oríṣiríṣi ń bẹ rẹ̀ ìmọ̀ fíkì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìmọ̀ àkídà ń bẹ lọ́dọ̀ ìmọ̀ eléyìí ìmọ̀ eléyìí ìmọ̀ eléyìí ó ti di kíni ó ti di kò sí yìí ṣókílẹ̀ ẹ̀hẹ́n tẹ́sí máa ń pe àwọn àfáà ní gbólóhùn kò sí yóò nìyẹn torí pé àádọ́dọ̀ wọn ẹ̀kọ́ fíkì la fẹ́ kọ́ ni ẹ̀kọ́ tafid la fẹ́ kọ́ ni ẹ̀kọ́ ohunkóhun tá a bá fẹ́ kọ́ nínú ẹ̀kọ́ ẹ̀sìn á bá lọ́dọ̀ wọn gbogbo ẹ̀ wá parapọ̀ lọ́dọ̀ ẹnìkan ẹni náà ń pè ní kí ni kò sí òun náà ní áálì òun ló ní mímọ́ ìdílárúmọ́ wà nù torí ẹ̀ كرسي الله سبحانه وتعالى وني أجاب عبد الله بن عباس رضي الله تعالى عنهما تشعل أيه قولوا أني أي ببسل لله أي ببسل لله وني نصر الكرسي الله سبحانه وتعالى كرسي نال القرآن الكريم كرة آيات من آيات آيات تبجنا القرآن شو آيات تبجنا القرآن آثر الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم آية يلاتوكي دلي ولو يراري وفي كرسي السماوات والأرض الله ني كرسي والله أوفي جاء سما أتيلي تمام أراكم سأقول يلي بي torí ẹ̀ láàgbọ́dọ̀ sí tẹ̀síbí àgbọ́dọ̀ sí àfijọ́ àbí àfiwé ká fi kù sí iyì ọlọ́run àbí ká fi kù sí iyì kan nínú àwọn ẹ̀dá ọlọ́run níta ń pè ní kù sí iyì ní ta mọ̀ táwa fi wé ti allah subhanahu wa ta'ala àlè òkú dọ́ra wọn bẹ́ẹ̀. àga ju àga lọ àga ó ju àga lọ bẹ́ẹ̀ ni torí ẹ̀ a ní fi títọ́ mọ́ nìyàn tẹ̀dọ́ ọlọ́run káfíńgbé tí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ìjọba wá nínú ìròyìn nínú alukur'ani nínú sunna ní táàfì ìròyìn tọ́lọ̀ fi ìròyìn ara rẹ̀ nìyẹn a ní mọ̀ mú ní táwa fi mọ̀ nínú ẹ̀kọ́ nínú mímọ̀ a ní mọ̀ mú wá táwọn wá fi ìròyìn allah subhanahu wa ta'ala eléyìí ò lọ báwọn nínú ẹ̀sìn islam nílànà alùsùn nàbọ̀lì jama'a so lédè kan àáràṣí àáfẹ̀rinlẹ̀ fọlọ́run kùrùsíyù àáfẹ̀rinlẹ̀ fọlọ́run láì ní ṣe àfijọ́ láì ní ṣe àfiwé àfààní wọ̀wọ̀ mustaqni anil arshi wa ma duna oníkàmà dájú wípé Allah subhanahu wa ta'ala ọlọ́run ò wá ọ̀rọ̀ kò wá ọ̀rọ̀ pẹ̀lú àáràṣí kò wá ọ̀rọ̀ pẹ̀lú kùrùsíyù kò wá ọ̀rọ̀ pẹ̀lú nǹkan míì gan tí ò tiẹ̀ tún tó méjèèjì nira ẹ̀ẹ́n tí ọlọ́run ò lè dá dúró ni ó lè dá dúró tí kò lè dá wà ni ó lè dá wà bó ṣe wà lórí àràsí jẹ̀mọ́ òun nìkan ló mọ̀ àwọn yẹn ní kúbi jálá lè yí wa kó dọ̀rọ̀ tìjú bó ṣe ń bẹ lórí bó ṣe ń gbé ẹsẹ̀ rẹ̀ ó ń bẹ lórí kò sí rẹ̀ òun nìkan ló mọ̀ àwọn yẹn ní kúbi jálá lè yí kó dọ̀rọ̀ tìjú bá ti ti lẹ́nu so ká wò pé tọ̀ ẹ ṣé tọ́lọ́run bá tí ò bá dára sí ṣé kò lè ara sí kò ara sí ò lé fún ọlọ́run kò lé fún agbára ọlọ́run alghaniyu li hamid fún ọlọ́run alghani ọba tó rọrọ ni nínú orúkọ ọlọ́run alqayyum qayyum ọba tó dá wà tí ò Bukata kankan lọ́dọ̀ ẹnì kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ ìbò náà ni Allah torí ẹ lẹ́bi tó ní tí Islam ń pè wá sí òun ní ọ̀nà Islam ò pè wá nígbà tá a bá ní ṣòro ká dájú ẹ̀kọ́ ẹnì kankan àfi Allah ọba tó lágbára tó ní kápá àti lè ṣe ohunkóhun lẹ́sì mọ rí àìmọ̀kan ẹlòmíì yóò ní ìṣòro ọlọ́ọ̀dì odò tí máa ń gbẹ ẹlòmíì ó lọ síbi yóò lọ gégi yóò gbẹ́lẹ́rẹ́ yóò mọ forí balẹ̀ fún yóò mọ yídàbà lọ́dọ̀ rẹ̀ yóò mọ tọrọ tán lọ́dọ̀ rẹ̀ igi tí ẹgbẹ́ tíná bá mú jẹ̀mọ́ yóò dùn tán. so ọlọ́ba Allah subhanahu wa ta'ala kò bùkátà kankan lórí àwọn nǹkan wọ̀nyí ọba alágbára ni ọba òrùlé kápá ni ọlọ́run yá ìwé nọ́ọ̀sì antumul fuqara ọlọ́run lẹ́yìn ọmọ nìyẹn gbogbo yín pátá aláìní nìyí ìnàlọ́ wallahu huwal ghaniyyul hamid òun ọlọ́run alìgẹ̀níyù ni ọba ọlọ́rọ̀ ni alhamid ọba ẹlẹ́yìn ni ọlọ́run torí ẹ kò sí ní táwọn wá táà lè dájú ẹ̀kọ́ lọ bẹ́ẹ̀ ni sánmà. ọlọ́run ń bí abùkátà rẹ̀ ilẹ̀ ọlọ́run ń bí rẹ̀ àwọn ẹranko ọlọ́run àwọn ẹran odò ẹ̀yìn tí ń bẹ lókè àwọn ẹyẹ allah subhanahu wa ta'ala ló ń gbogbo bùkátà so kò sí nǹkan náà tá a sọ pé tí ò bá sí ah yóò ní ọlọ́run lára ayé ní ọlọ́run lára kò sí bí yẹn lè fi ní ọlọ́run lára kò sí yẹn lè lára ni. ṣèkì sọ́lẹ̀ òsè mi lọ́fíìmọ̀ ọ̀lọ́ wọ́n sì yàtọ̀ láàrin al-ìdá ká fi ká mú nira báyàn àbí dọ́rọ́rù al-ìdírá àti al-ìdá wọ́n sì yàtọ̀ láàrin méjèèjì a lè dọ́rọ̀ ọlọ́ dọ́rọ̀ àti ẹni ìfarani a lè farani ọlọ́run àmọ́ al-ìdá ìdá lè wáyé wọ́n sì yàtọ̀ láàrin méjèèjì torí pé ìdá a máa wáyé lórí ọ̀ràn nínú ẹ̀ òun ni kíyàn dín ọlọ́ ọlọ́run kù àbágbára ọlọ́run káde kù ìdá òun nìyẹn ló fi wáyé ní àdéhùn kúrú sí ọlọ́run ní sallallahu alayhi wa sallam ó ní mazala ibn adam yuzili ọmọ adamu ó ń ṣẹlẹ̀ ó ń nílá ni yìí ẹ̀ṣẹ̀ ni kí ló ń ṣe yasubu dáa wà á ní rọ́bù dáa ọmọ adamu nǹkan ó ń fara mi látara pé ń bú ìgbà èmi sì lọ́ba tí mo dágbà. àmọ́ dọ́rọ́rù dọ́rọ́rù yìí òun ni kíyàn fi kíyàn múnira kan ènìyàn kí yẹn tí ó sì rin irun pa lára ẹni yẹn bóyá ọlá rẹ ni ó dínkù ni àbí ìnira kan ni ó mú kó ẹni yẹn tí ò ní bí àlásùn àti ẹni yẹn eléyìí kì í kan Allah subhanahu wa ta'ala. torí ẹ nínú ìròyìn tí máa ń mú wá bá tí máa ń mú ìnira kó ìnira àlè mú kó Allah subhanahu wa ta'ala. yẹn lè ṣe a lè ṣẹ́ káwo lápẹẹrẹ ọmọ rẹ ṣẹ̀ ọmọ rẹ tó ṣẹ̀ tó fara ní ọ kò fara ní àmọ́ṣe ọ ṣókìlẹ̀ ó fara ní ọmọ tí ó ọmọ tó mú ọmọ tó mú òbí rẹ̀ tó tán léèdì ẹ dọ́rọ́rù nìyẹn dọ́rọ́rù nìyẹn àmọ́ mo gbọ́dọ̀ pé tọ̀ òun tiẹ̀ òbí ránṣẹ́ kò jẹ́ ìdáhù nìyẹn ìdáhù òun nìyẹn yàtọ̀ bẹ́ẹ̀ láàrin méjèèjì torí ẹ̀ ìdáhù nìyí eléyìí ò ní àmọ́ wáyé nígbà tí yẹn bá ń dín ọlọ́run ìkápá ọlọ́run agbára ọlọ́run tí yẹn bá ń dín kù àmọ́ tí wọ́n á ní ọlọ́run gẹ́gẹ́gẹ́gẹ́ lára là kò ní Allah subhanahu wa ta'ala kò ní lára táwọn kò ní àgbọ́ra rẹ̀ àyè fi dọ́ra àìsí ti sọ́dọ̀ ọlọ́run allah subhanahu wa ta'ala wípé ìnira máa kan ọlọ́run a máa ń fi ìdíra rò rẹ̀ àmọ́ ìdá ó lè wá bẹ́ẹ̀ ni àpẹẹrẹ ìdí tí anabi sallallahu alayhi wa sallam kò sí lálàyé fún wa kí ẹ máa bú ìgbà nígbà àsìkò wo làwọn ìlú lẹ́yìn yóò àpò yóò dá tá a bá ti ń ṣerú àjàmá à ń bú ọlọ́run tó dá ìgbà nu ìyẹn ní òfin tọ́lú lọ́sìn Islam ká máa sọ nǹkan فهو متغني عن العرش وما دونه الله سبحانه وتعالى وبكاتا هواين الله هواي كن الله لو إن كان يلا pẹ̀lú ara àfihàn àbí pẹ̀lú ohunkóhun kódà tó fi máa màláíkà Allah subhanahu wa ta'ala kò wá ràn lọ́wọ́ kankan lọ́dọ̀ ẹ̀dùn kankan nínú wọn ó ń fi wọ́n sọ lánìí Allah fi kùrùsí òfin sọ lánìí ó fi arṣù òfin sọ lánìí muhitun bi kulli shay'in wa fawqa tọ́ lórí ara si tọ́lọ̀ wọn ń bẹ jẹ̀mọ́ tó gbogbo tọ́lọ̀ ń muhitu ni ìṣàtọ́tù ni ìmọ̀ ọlọ́run orò kíkà gbogbo nkóhun wa ara o àwọn ẹ̀dá arrahman ala al-arshi istawa ọlọ́run bá ló wọn bá rahman òun bẹ lórí ara sí òun abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu ó ní anabi sallallahu alayhi wa sallam sọ pé àpẹẹrẹ àpẹẹrẹ ńdọ́lọ́wọ́n ọba tó dá ó dà gẹ́gẹ́ bí èso ọkà bàbà lọ́wọ́ ọlọ́run ìsọ gbogbo ilé ayé pátá bí ìsọ bàbá lọ́wọ́ lọ so ìmọ̀ ọlọ́run ló rọ ọkùnrin ká gbogbo nǹkan dáàbì ọlọ́run bíbẹ ọlọ́run ọlọ́run ọba òsì ń bí òsì lọ́run bẹ́ẹ̀ sì máa gbọ́ táwọn kan mọ̀ wí eléyìí kiri àfídà alùsùnà wal jamaa àfídà alùsùnà wal jamaa mi pé a fi bíbẹ ọlọ́run rinlẹ̀ lórí ara ṣe rẹ̀ a sì fi ìmọ̀ ọlọ́run rinlẹ̀ lórí gbogbo ẹ̀dá. من يقول من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أكثر من ذلك ولا عدد من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما يوم القيامة إن الله بكل شيء يقارئ عليم بكل شيء عليم so ìmọ̀ ọlọ́run òun ni ìmọ̀ tó rọ kẹ̀kẹ́ gbogbo dọ́lọ́run tó àmọ́ gbígbé ọlọ́run gẹ́gẹ́gẹ́ fún rẹ̀ ó bẹ̀rẹ̀ rárá ṣe bẹ́ẹ̀ tá a lè sọ lé e lórí bó ṣe ń bẹ àgbóṣe rí àti ntọ́lọ́run bá sọ fún wa nínú nínú ọ̀rọ̀ rẹ̀ náà Al-Qur'an Al-Karim àbẹ́tò fún wọn òṣìṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam kò bẹ́ẹ̀ lọ. so muhitu bi kulli shay'in wa fawqa ọlọ́wọ́n bá mi gbogbo tó dá pátá ọlọ́wọ́n bá ló nímọ̀ nípa ẹ̀ so mọ̀hítù bẹ́ẹ̀ ni mọ̀hítù ni bí ilmihi mọ̀hítù bí kúlè ṣe ń bí ilmihi pẹ̀lú mímọ̀ rẹ̀ wàkọ̀dà àjẹsà anil ìhàpọ̀ kọlkọ̀ wàkọ̀dà àjẹsà anil ìhàpọ̀ kọlkọ̀ gbogbo ẹ̀dá pátá wọn ò ní kápá láti rọ kíkà ntí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó dá lẹ́yọ kọ̀ọ̀kan ìsúntàn tó nímọ̀ rẹ̀ tán bẹ́ẹ̀ ni àwọn tó nímọ̀ jù láyé la máa ń pè pòfẹ́sọ̀ tó nímọ̀ láyé tó wà káàrẹ́ tó tún nímọ̀ tó wọn pòfẹ́sọ̀ emeritus jẹ̀mọ́ bí yóò bá jẹ́ pòfẹ́sọ̀ nìyí fíìdì kan nínú fíìdì ni fíìdì kan náà wá nìyí tọ́pìkì kan ni ó mú nínú fíìdì yẹn bí àpẹẹrẹ níbi tí wọ́n bá jẹ́ pòfẹ́sọ̀ eh, Islamic bí àpẹẹrẹ kò lè jẹ́ gbogbo náà pè ní ìsìlámù <laughs> ìmọ̀ ìsìlámù kọ tí ó bá tún ṣe báàfù náà ni tó fi phd náà ni tọ́pìkì kan ni ó mú tọ́pìkì kan ṣé tọ́pìkì kan ní bẹ́ẹ̀ ní ìsìlámù gbogbo tí ó dààmú ọdún mẹ́jọ ọdún méje tó lè ní olóòrò ní ẹnu so ẹ̀dá kan tó ní kápá láti rọpin ká gbogbo ìmọ̀ kò sí àfi Allah wọn lọ́wọ́ bá nìkan ló ní gbogbo ìjàmbá torí ẹ̀ wọn ní alim tẹ̀sí á wà á bá ẹnka àṣà tó bá mọ nǹkan yẹ ọ̀kan wà á

ẹ̀ka lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin fún àwọn ọmọ orúkọ ni wọ́n ní àwọn arábìnrin ní ayọ́lé lé méje yìí kò lè yọ tó yẹ ó yẹ láti mú sá gbogbo yín pàtàkì aláyé tó rọ́pò yìí tá a bá dọ́gbẹ́ sí i lára ọba tó ń bẹ lókè odò yóò gbọ́kàn lọ́wọ́ àwọn tó ní àwọn tó sì ní ọmọ òrukàn ni wọn ṣẹ̀bú kò yé bá àlékún mímọ́ nù ẹ̀ nígbà náà yọ kéjìlọ alẹ́ ìsàlátì wọ sàlám tí ó rí ọmọ kan ní yóò máa ọmọ yìí ló bá pọ̀ mọ́ ni ọmọ tó pa yìí ogun lẹ́sẹ̀ lọ́rùn ni ọmọ yìí tó bá dàgbà àwọn òbí rẹ̀ tán jẹ́ ni re òní oṣù wọn lọ́nà wọ́n di ọ̀tọ̀ ọlọ́run à mí <laughs> torí ẹ̀kọ́ ní fún wa jẹ̀mọ́ mùsùlùmí torí àwọn onímọ̀ wọn fi ní tọ̀wádùn obìnrin ẹ̀yìn wọn máa ní tẹ̀ríba pẹ̀lú ìmọ̀ dáadáa wọn ní tẹ̀ríba pẹ̀lú ìmọ̀ bẹ́ẹ̀ ni yorùbá máa sọ yorùbá ní iṣó géńgí máa bàdíjẹ́ ibi tó ti lérò ìyẹn aṣe mistake mọ̀ ìyẹn agbégbájú gbogbo àwọn àfàkù sáfà tí ò níbi kan tó kù sínú àwọn onímọ̀ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ti lọ àwọn tó jẹ́ kò láyé àtàwọn tó ń bọ̀ gan kò sẹ́ni tí ò ní níbi tí yóò ti mọ fẹnu kọ tí ó ti mọ ṣe tó kù díẹ̀ káàtó kò sí. àwọn bí yẹn bá rẹ rẹ ara ẹ̀ ńlẹ̀ jẹ̀mọ́ àṣírí rẹ̀ ò ní tú bẹ́ẹ̀ ni àwọn yòòsùn mímọ́ ló ní gbèdàgà kò sí ní mọ san tó di rò tó eléyìí jẹ́ ẹ̀kọ́ fún wa gbogbo ìmọ̀. a ma da padà lọ sọ́dọ̀ ọlọ́run ni Allah eléyìí ni kò yẹ lómi ẹlẹ́mìí àtún sáfẹ́ bẹ́ẹ̀ wípé tẹ bá tún sọ tó jẹ́ ìmọ̀nú alukur'an ìmọ̀nú sunna fún ló tún gbà dànù pé àfà tí gbogbo à ẹ lè sọ aláwọ̀ alámù ni aláwọ̀ kurani <laughs>

tí ò níbi ìṣìhá tí ò níbi tìbáàtù èyí tá a tún wá ṣe tìbáàtù ẹ̀ náà aláwọ̀ alámù náà náà fèsì. so ká gbọ́ yín táwọn bàbá lo aláwọ̀ alámù kò túmọ̀ sí bóyá pé tí wọ́n ń sọ ni bóyá kò dá wọn lójú. ìnàfà ẹ̀ mọ́ ẹ̀ mọ́ ẹ̀ mọ́ fà wàhálà ọlọ́run ló mẹ́rin tó ń sùn àìrọ́ ẹni tó ń sin ọlọ́run náà mọ̀ fún òun sin ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run fẹ́ ká sin òun bá ẹni tó wá ń sin ọlọ́run bọ́lá ṣe ní ká sin òun sin ọlọ́run ẹ má sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ Allahu alam Allahu alam Allahu alam kọ́ kò rí bá wọn so àwọn àṣìlò tẹ́lẹ̀ mi máa ń ṣìlò òun náà nìyẹn so kókó ọ̀rọ̀ òun náà ni pé Allah subhanahu wa ta'ala ọba tí ìmọ̀ rẹ̀ tó rọ nǹka gbogbo ẹ̀dá rẹ̀ ni kò sí ẹ̀dá ọlọ́run kan tó pamọ́ sọ́lọ̀ kò dẹ̀ sí ẹ̀dá ọlọ́run kan tí mà tó ní jẹ̀mọ́ tó rọ nǹka gbogbo ẹ̀dá kódà ara rẹ̀ gan-an kò sí bọ́lá bá fún wa ní mímọ̀ díẹ̀ ni ọmọ òtí ètò ìmọ̀lẹ̀ ilmi ìlà pàdé ilẹ̀ níta fún ní nínú ọlọ́run díẹ̀ la fún yín nínú mímọ̀ ọlọ́run ò fún wa tán kò fún wa tán tó tó bá fún wa ká mọ̀ pé díẹ̀ nínú tó ní òun ni ká pa gbogbo ìmọ̀ ẹ̀dá pọ̀ jẹ̀mọ́ kò tó kankan nínú ìmọ̀ ọlọ́run kò tó nígbà corona virus ló ń bọ̀ ẹnì kan gbogbo ń bọ̀ wá àbí nígbà tó sì dé àwọn ìlú tó kàn àwọn kan ní a kò ní dìbẹ̀ ń lọ pásítọ̀ kan ní South Africa ó ní òun ti bọ́ lọ́rùn sọ̀rọ̀ fún kò wá South Africa gbogbo ilé ayé ni corona virus ló dé covid nineteen tí mo lé òde láyé ẹ̀sọ̀ lúnà lórúkọ mẹ́rin ilé ayé àwa tẹ̀ra wọn lé bí ẹlẹ́yà tó gbogbo léyìí lára ètò ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun náà ni torí ẹ̀ nínú àkíyèsí òun náà nìyí ní tí afẹ́ká dùn mọ́ òun náà ní pé ká fi ìmọ̀ ká fèsì sí ọ̀dọ̀ ọlọ́run ká sì mọ̀ pé ohunkóhun tá a bá ń ṣe ọ̀kọ́ la ti ń ṣe ní gbangba ní ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó mọ intanṣe la yakhfa alayhi shay'un fil ardi wala fis samaa kò sí tó pamọ́ fọlọ́ kò sí jẹ̀mọ́ lẹ́rù dẹ́tù wípé ìsìláàmù ó lọ ẹ̀kọ́ bá a sì gbélé ayé ó lọ papọ̀ mọ́ ẹ̀kọ́ àdìsọ́kàn ẹ̀kọ́ ìgbàgbọ́ kí la fẹ́ di òun pé ọlọ́run ọba ó ń bẹ lórí ara sí rẹ̀ ó sì nímọ̀ nípa gbogbo tó ṣẹlẹ̀ láyé pátápátá kí la fẹ́ mú mẹ́ẹ̀ òun náà ni pé gbogbo tó ń tó ń kálukú bá wà ọkọ̀ ló ń wà ní ọjà ló ń tà ní òwò ló ń ṣe ní gbogbo gbogbo máa ṣe gbogbo kíbi tó bá wà máa mọ̀ pé Allah subhanahu wa ta'ala ọlọ́run rí ọ ọlọ́run mẹ́ẹ̀ n tá à ń ṣe ọlọ́run mọ̀ túmọ̀ ẹnu wọ́n mọ̀ wọ́n pé ah sọ́mọ̀ jìnnà ó lè bá mọ̀ sí mò ń ṣe rárá ọlọ́run mọ gbogbo tó ní kálukú wọ́tà ń sè bẹ́ẹ̀ ni ìmọ̀ ọlọ́run ó rọ fi wa lára àǹfààní nù torí ẹ̀ bí yẹn bá pèrè ní mùsùlùmí tó pèrè ní alùsùnà gbogbo kíbi tó bá wà ìbẹ̀rù ọlọ́run yóò mọ̀ lọ pẹ̀lú wa á fi ìbẹ̀rù ọlọ́run á fi tó gbogbo àlànà bí wa jẹ̀mọ́ so ibi yìí ni a ti dúró lórí síra tí à ń gbé yẹ̀wò insha Allah á tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ insha Allah wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam na apá kejì ẹ̀kọ́ wa ta ní fún wa lẹ́nu òun náà ni ọ̀rọ̀ tí tá a ti ń tì àti ń tì sẹ́yìn láti bí ọ̀dọ́ mélòó kan tá a sọ̀rọ̀ pé ọ̀rọ̀ padà wáyé lórí ọ̀nà ológun ọlọ tó náà ò ní wípé tí a bá wo àwùjọ àwọn onísúnnà a rí wípé àwọn ìfàsẹ́yìn kan nìyí ó ń dé bá. ó ń bá wa ń ló bá wọn ó ń dé bá àwọn ọkùnrin ó ń dé bá àwọn obìnrin ó ń dé bá ọkọ ó ń dé bá ìyàwó ó ń dé bá àwọn ọmọ kí làwọn nǹkan wo ló jẹ́ àkíyèsí oníkálukú wa tá a rí i pé ah ìdómi ṣàkíyèsí òun ní báyìí pàápàá jùlọ àwọn ọmọ wa lọ́kùnrin lóbìnrin bí ìdúrà sí àwa tá a jẹ́ màmá wọn tá a jẹ́ ìyá wọn nìyí gbóńkálùkù bá máa san ìtàn ìtàn irùngbọ̀n rẹ̀ nínú gbóńkálùkù ló ní ìtàn yìí ni pé ntójú ẹ̀rí kó tó fi irùngbọ̀n lẹ̀ kékeré kọ́ ntójú ẹlòmíì rí jẹ̀mọ́ kí ṣòkòtò ẹ̀kọ́ tó wà nínú tó wà kó tó fi jọ tànáàbì kékeré kọ́ ntójú ẹlòmíì rí kó tó lè lo hijab kékeré kọ́ nìkan bíi twenty twenty five thirty years ago ẹ̀kọ́ súnà ò rinlẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ọ̀làjú súnà kò rí báyìí kí ló wá dé lẹ́gbẹ̀ẹ́ tó wá dájú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àmì súnà ó kéré lára wọn kí ló dé àti ṣe irú ìjókòó yìí pẹ̀lú àwọn obìnrin a lè fi oníkálukú sì sọ nítorí kálukú ṣàkíyèsí sọ̀rọ̀ wọn fi bá làákàyè lọ sọ̀wátájọ́ bá lè lé tàjẹ́ bàbá àwọn ọmọ tí ní àkéèsì sì ti wà báwo èyí tí wọ́n ṣàkíyèsí lọ́dọ̀ ti ti yẹ ó lè mọ ẹgbẹ́ bẹ́ẹ̀ lè ní ṣàkíyèsí ẹ̀rẹ́ lè ní àbí èyí tó rọ̀wọ́ lọ́rùn lórí ọmọ ti ti yẹ ó lè mọ ẹ̀rẹ́ lè ní ìlọ́rùn àmọ́ gbogbo ẹ̀ á rí pé àwọn ọmọ onísún náà nìyí wọ́n ń jó so láti mọ ìmọ̀nà tá a tó oníkálukú wọ lórí ẹ̀ èkó ṣe báwọn àfọ ọmọ tó ń gbé ìyẹgẹrẹ àbí ìyẹpẹrẹ yìí àbí ìfàsẹ́yìn yìí àwọn àfọ àmọ́ àmọ́ oníkálukú yìí náà nìyí ẹ làwọn àkíyèsí kàtí méjì so lóníkálukú bá ní ẹ̀yà náwó ah ìdí mi ṣe àkíyèsí lélẹ́yìí o ìwọ́n tó sì ṣàkíyèsí ẹ̀kan náà níta èmi ò èmi ò ṣàkíyèsí ẹ̀kan tó sì ara ẹ̀ náà lẹ̀ àbí náà kí ni. ọ̀bẹ. Thank you pé kó máa fún àwọn ẹ̀kọ́ tó máa ń lò ní orí títí ìgbà ní pé ẹ̀ ó jẹ́ kí ìfàtọ́ ìlú bá mùsùlùmí. Náà. Ta ló tún ní àkíyèsí? Aláìsàn sára wà tó tẹ̀lé. Ọjí èyí ń pẹ̀lú ẹ̀. Ẹ̀rí ọlọ́run tó ṣàlùkù tó kọ̀ lọ́pọ̀. Àná bí àrùn tó tó pẹ̀lú ilé ọ̀sùn lẹ́yìn ló kà fún mi. pé àwọn ọmọ ní òkà fún àbáwọn òbí òbí òbí òbí orí ní orí bí ọmọ tó máa kọ́ ọmọ àwọn ọmọ òwò òkú padà mi ọ̀pọ̀ ọmọ ìṣèlú ìjábọ̀ abẹ́rẹ́ ọ̀pọ̀ àbú. a ti yanjú àwọn ọmọ òkú àbú àbú ọ̀pọ̀ àbú ìbọn látàkì ìbò lókè nǹkan tó jẹ́ ẹ̀kọ́ gbọ̀ngàn ẹni gbọ̀ngàn ọ̀pọ̀ ọ̀pá jáàbù àráyé mi.

nǹkan tí èmi ṣàkíyèsí ni pé lọ́dún mo ṣàkíyèsí ń bẹ̀ ni pé eh, ìmọ̀ tí ó fi wà lára àwọn tó jẹ́ bàbá ní ìpìlẹ̀ àìwákùn so ó jẹ́ kí nǹkan yẹn jù kò bá dẹ̀ nímọ̀ níwọ̀nba téèyàn bá ti wákùn so àṣetán là gbàbẹ̀ wọlé tó jẹ́ kí ìmọ̀ yẹn ṣàǹfààní. فاتم يمن نعم جزاكم الله خيرا نعم يوسف يا يا ìwà ayé náà náà láti ṣàfihàn. Ní àwọn òbí àbí ní àwọn òbí sọmọ ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn. Okay. Okay. Okay. نعم نعم نعم نعم جزاكم الله خير náà wọn ló tún ní àkíyèsí gbogbo ẹgbẹ́ ìdíyàwó ńlé ẹ máa ń nọwọ́ o èèyàn máa kẹ́kọ̀ọ́ ní ẹbí sí ẹ̀kọ́ náà. Náà,

ní àgbègbè wa. Àtọ́nà ní kó wọ́n wà fún Ìjáàfin ìlànà fún Islam. Ẹ̀dá kan ń sọ̀rọ̀ káàkiri. Náà

ó ti wá jẹ́ owó nípa àwọn ọ̀pọ̀lọpọ̀ yìí ti jẹ́ ẹ̀kọ́ tó ní àpò tá a ń fàyè nípa gíga rẹ̀ lórí pẹ̀lú pẹ̀lú fóònù láti ṣe ìwọ́ ó wá nílé náà tó fún àwọn ẹlòmíì bí ìjẹ́ dára ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ ìjọba Nam, sadly. Yeah.

نعم وعليكم السلام ورحمة الله وبركاته ní ilé ẹ̀ka ní ìkẹ́kọ̀ọ́ ti ẹ̀dọ́gba ẹ̀dọ́gbẹ́sọ̀ yẹn wà láàrin pé ẹ̀sùn fún mi ṣùgbọ́n ẹ̀kọ́ ọ̀gbẹ́dà pé wọ́n mọ̀ ọ̀gbọ́n ẹ̀sùn lọ́dọ̀ ẹ̀kọ́ wọ́n ti gbà pé lẹ́ńpẹ̀pà wà ní ìṣòro ẹ̀kọ́ yẹn ti wà ń wọn wà fún ìṣòro ọ̀dọ́ ọ̀fẹ́ ṣe lọ́wọ́ ọ̀dọ́ tó sì máa lẹ̀ fún ẹ̀ ṣùgbọ́n nílẹ̀ ẹ̀ ò sí ilé ẹ̀wà ẹgbẹ́ ní pé society environment àwọn ọ̀pọ̀ tó ń rí fẹ́ ṣẹlẹ̀ lẹ́nu àwọn ẹ̀ wọ́n ń kọ́ ẹ̀sìn. Gracias, Serán. ní ìgbẹ́ rẹ̀ rà èyí àti ìyàwó ok náà. Thank you wọ́n ń bí ìgbà náà sáà ní pé ó ń wà sí kan kù lélẹ̀ tí mi rí o dáhùn ní o mọ bí nígbà ní kò jẹ́ pé kò àwọn ọmọ rẹ̀ àwọn tí wọ́n ti kó máa para sí jẹ́ tó yẹ kó yà á pè ní káfẹ́ tó fà ń kú rẹ̀ yóò fojú sí i nígbà tó yẹ pé èsì ní àwòkọ́ yẹ kó yẹ kó. Naam. Naam, ìzákùnrin lọ́sẹ̀. Tátúni ó ti dán. ẹni ọ̀yà ọ̀yà àpọ́nlẹ̀ lè sọ̀rọ̀. Thank you. Àwọn tó ń lákèésí, kí ló dé tí àwọn ọmọ tí wọ́n fi ń jò lẹ́sìn ẹ̀kọ́ lè ṣiṣẹ́ wọn? Ọkà bí ìnùpá kí ló dé tí àwọn ọmọ tí wọ́n fi ń dò ní ẹ̀sẹ̀ ní sunday àfihàn olùbá. ó ti lè lè lè. ok. ta ní àkíyèsí kan sí méjì látó ṣàlàyé lórí àwọn ètò oníkàlùkù wa tí a ti sọ kalẹ̀ náà. àwọn tó jẹ́ àwọn ọmọ àwọn ọ̀pọ̀ ẹlòmíì ò ní káàkó fún ọ̀rọ̀ nípa ìfilọ́lẹ́sì ìjọba wọn á jẹ́ àwọn jẹ́ ìyanu nínú àwọn tó jẹ́ níyanu náà lè mọ̀ sọ fún wọn ní mọ̀ sọ́lá àwọn àdókòdé àwọn ọmọ pé wọ́n ti wọlé àwọn ọmọdé nílò nípa pé àwọn tó jẹ́ àwọn àpá oúnjẹ ó fẹ́ pé àwọn ìyàwó ọmọdé wọn bọ́rọ̀ sí wọn lẹ́nu ní àdúgbò wa mú fáwọn ọmọ fáwọn ọmọ ọgbẹ nítorí ìtọ́wọ̀n. Àwọn ìṣúta ní ní àdúgbò ti wà ní ìṣòro ìṣòro ní kí ṣe àwọn òbí mi fún ìdá òbí mi ti pa láti àwọn ọ̀rọ̀ ayé ọba tó jẹ́ kán fi àwọn ọmọ sí Friday school láì bìkítà ní ojú àkọ́ àwọn náà gbogbo àtàlọ́mọ ń lé. tá sọ̀rọ̀ òkùnkùn onígùn ìjọ darí kí kálukú wa ká sọ̀rọ̀ ó ṣe fi kọ́dá sí pé nínú ọ̀rọ̀ kan ó sọ ẹ bá sọ wípé àwọn ọmọ mùsùlùmí àwọn ọmọ ààrẹ àwọn tó ń jò bẹ́ẹ̀ sì ni àwọn màmá wọn àwọn bàbá wọn wọ́n mú ẹ̀sìn yẹn nínú wá dé tẹ́pẹ́ tó dúró tẹ̀sìn òun ni à ń rí àwọn ọmọ ọlọ́kùnrin lóbìnrin ọmọ ọjọ́ kí ló fa òkun fààyè tó wájọ wà ní society náà àbí tí ẹ bá ní ìròrí ìyẹn ṣe rẹ ìyẹn parọ́ so kí ló fà á kílà kíyèsí láti tara wa jí lórí ẹ̀ náà. bí a fẹ́ jù lọ nìkan bí a ní ní ìfẹ́ ọmọ jù ìfẹ́ ní ní ọ̀sẹ̀ láti ìfẹ́ ọmọ ìlú nìkan látàrí pé òbí mi náà wà mọ̀ pé ọ̀nà tó tọ́ ní ìfẹ́ ọmọ mi bí a fi lè bí náà tètè àkóyọ ọmọdé àtàrà àti pọ̀ tọ́mọ bá ti ń gbé àkókò Àjẹ̀kùn pàtí pé bí a ti tán lè nílọ ọmọdé ayé ẹ̀kọ́ sí ní ọ̀dọ̀ tí máa ti pípé ìgbẹ̀. Èyí jẹ́ kí wọ́n ní sọ̀rọ̀ sí àwùjá ìyàwó tí ó ní ó máa ṣe tó bá rí wọn tó máa jìnà pàtàkì. Náà. Yeah. Why is this around?

ló máa ń àwọn ọmọ. Thank you àwọn máa ní àwùjọ tó jẹ́ pé máa gbé àdúgbò bí àgbé àtijọ́ ìpínlẹ̀ òní súnmọ́ pọ̀ síbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n jẹ́ sí síbẹ̀ ètò máa ń ṣe àwọn obìnrin kan tí wọ́n sáré pọ̀ bẹ́ẹ̀ pé kí wọ́n jẹ́ sí lọ́nu ilé ìfẹ́ tó ń lọ bẹ́ẹ̀ wọ́n lè máa ń rìn kí ilé ẹ̀ka máa fẹ́ àwọn ọmọ mi nìkan pé ẹ̀sìn sí ẹ̀ wọ́n máa jẹ́ kí bí bíbá èyí pọ̀ nígbà ẹ̀kẹ́ pé oríṣi ẹ̀rẹ̀ kí ilé wọn máa ń fa ẹ̀kọ́ ọ̀dọ̀ mí náà tó máa ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ ìlú tó máa fi ẹ̀kọ́ mi ní ẹ̀kọ́ àwọn ọmọ náà ti rẹ̀ fara ń pọ̀ ní ọmọ adélé nígbà ẹ̀dẹ́ alùpọ̀ ní ìfúnfà fún ìgbà. Tẹ́lẹ̀ gbọ́dọ̀ fẹ́ sọ pọ́ǹtì ni. Ẹnì kan sọ pọ́ǹtì mọ́dákà. Igbo? Peer group náà. mm hmm Okay. Now. Okay. Abu Zaid, now. What do you need? ẹ̀yà. Oh, Thank you. جزاكم الله خير نعم Thank you. Naam. Ṣé ìdánlọ́wọ́ lè rìn? ok lẹ́yà lẹ́yà fà àbọ̀ òde náà ni. wọ́n ti sọ wọ́n ti sọ pọ́ìntì yẹn pọ́ìntì náà máa ti sọ ẹ̀dẹ̀ ká mọ̀ ìbílẹ̀ láti ní ká mọ̀ gbọ́ ti bí ẹni ìjà bẹ́ẹ̀ ta àwọn ìṣẹ̀lẹ̀ ok ọba ìṣẹ̀lẹ̀ ni. Naam. Naam. rapaz da igreja fez um feito no balcão, bateu tá uma torcida, ela fez um feito, a gente está com o problema de mulher, a raça que foi, vai se ver, eles lindamente, como eu devo. Não. Vai. Ok, ok. Avance modo de. Como é que o nome parabéns, irmão? Thank you. Okay. جزاكم الله خيرا Thank you bí ẹ ní kòtò tó wá sí tó máa gbọ́dọ̀ wọn lọ wà ẹ̀rí bí tó wù lórí ìlú tó lè gbọ́n pé ẹ̀rí ṣe máa ń kọ́ńtẹ̀ ó wà ní tí ń gbọ́ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wọn pásítọ̀ kan náà pásítọ̀ tó a ti máa rí lẹ́nu ìgbé àwùjọ tí àwọn òbí ká sọ yìí ìbí ìbájọ́ ṣe tọ́ fẹ́ tó ọdún tí ẹ ti máa sọ yìí jẹ́ pé nígbà yẹn náà àwùjọ ló dà tó wọ́n ríra wọn nípa ìjọ àwọn jà láti bá wọn ṣùgbọ́n nísìnyí wọ́ọ̀tì wọ́n ti kó láwùjọ náà so environment tó wá wà yẹn wọ́n ti wá wà relax pé everything ti wà done and dusted nínú ìtàn náà èyí tó àwọn ṣe fáàtì yìí ṣe táwọn Last one. Last one. Last one ó dá fún bí báwọn wá ni ìpìlẹ̀ abílìmọ̀ kí lọ gbé orí àti tí àbá ní kápá sí ìpìlẹ̀ tó sún ní ìpìlẹ̀ ìpìlẹ̀ tí ìlẹ̀ tó ń bá àwọn àmì Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Àwọn àkíyèsí tí oníkálukú wa tí tí ní, orí gbogbo náà ni àbíyá náà. A ní ọmọ kan, a ní méjì a ní jù bẹ́ẹ̀ lọ a ní lọ́kùnrin a ní lóbìnrin a ní ní wẹ́wẹ́ aláwọn èyí tí wọ́n ti dàgbà nínú àwọn ọmọ so oníkálukú ló máa ohun tí ó ń bá yí àti nǹkan tí ó ṣe ní àkíyèsí lórí àwọn ọmọ ṣùgbọ́n inú gbogbo wa kò wípé àwọn ọmọ àwọn onísúnnà wọ́n ń jò àbí kì í ṣe èkó nìkan bó lọ Ìbàdàn bó lọ Ọ̀yọ́ bó lọ Ẹdó bó lọ bó lọ bó lọ kódà bó kúrò Nàìjíríà bó tún bọ́ síbòmí náà ó mọ rí àwọn kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ so àwọn kan tó ń kálukú wa tabari lákèsí ó làwọn kan wọ̀nyí ah, nínú àwọn kókó nínú àwọn tabari lákèsí alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ ó lè fẹ́ lè kò lórí òun náà ni àwọn ọmọ yìí wọ́n ní total freedom yẹni tó jẹ́ bí us president tó jẹ́ bí àkíyèsí àṣìṣe àwọn òbí nínú ẹ̀ afáwọn ọmọ yìí afún wọn ní ìgbàláàyè tí kò ní ààlà nínú ẹ̀ social media ó affect wọn ẹnu fẹ́ kórè lórí àwọn nǹkan mí tẹ́lẹ̀ lẹ́yìn sọ lábẹ́ náà ló wà sókè tabaso nípa technology social media náà ni àbí nǹkan tá à ń tẹ̀ tí iná ń lọ jí wá technology social media náà ni wọ́n ń lo fóònù ní whatsapp ní kí wọ́n ti ń pè tiktok bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ social media ni so. ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta nínú àkíyèsí tó wà jẹ́nẹ́rà ọ̀rọ̀ skul àwọn ọmọdé bọ́ọ̀rọ̀ skul yẹn lè ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà mẹ́nuba èèyàn bí èèyàn bí èèyàn àbí èèyàn méjì ló mẹ́nu skul ọ̀rọ̀ skul sì nìyí ó kópa tó pọ̀ nínú ẹ̀ àlàyé ọ̀rọ̀ ń bọ̀ àkíyèsí ẹlẹ́kẹta ó dẹ̀ yẹ pé ọ̀rọ̀ skul tá a mẹ́nuba ọ̀rọ̀ skul skul tó ń fi wọ́n sí ẹ̀hìn àsọ̀rọ̀ aya institution bóyá a sì wá rí àkíyèsí ẹ̀ bẹ́ẹ̀ ni o àbá gbàgbé láti sọ àsọ̀rọ̀ institution gbogbo wa làwọn ọmọ wa ti fẹ́ lọ sí kíni institutions àbí ṣùgbọ́n. ṣé a rí àkíyèsí níbi ìlú asíṣàn àbá àrà àkíyèsí mò ń o ẹ kódà ó fẹ́ pọ̀ ju nǹkan mí ìdálẹ́ fẹ́ sọ because ìyẹn nìyí tílẹ̀kùn yẹn unlimited freedom ó wọlé wọ́n bá ti ní nìyí social media yóò tẹ̀lé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so point kókó ẹlẹ́kẹta ó nìyẹn ah, kókó ẹlẹ́kẹrin òun ni ọ̀rọ̀ mọ́dúrásà ọ̀rọ̀ mọ́dúrásà ó jáde bóyá tó pọ̀ tó bóyá a ṣàkíyèsí mọ́dúrásà tí àwọn ọmọ tó ń lọ àlàyé ọ̀rọ̀ ó wáyé lórí ẹ̀ṣẹ̀ ọ̀la nínú etí a tún mú wá náà ni pé a nínú àwọn òbí tó dájú pé n tó kàn wọ́n lóòótọ́ ó kàn wọ́n òye ó kàn wọ́n àmọ́ tó tún kàn wọ́n ju ní tó kàn wọ́n yẹn lọ òní wọ́n gbé lẹ̀ ní tó kàn wọ́n ẹni pé àwọn afáfá láàrin àwọn àfá tí ò ní sáláì mọ́mọ́ ṣẹlẹ̀ kò sẹ́ni tó létí tí ò ní gbọ́ kò sẹ́ni tó lójú tí ò ní fi rí ó kàyàn kéèyàn lè mọ tí yàn ó tò sí ní ti òdodo àti títí ẹ̀kláà tọ̀ ẹlòmíì wá fi eléyìí eléyìí lẹ́lòmíì wá bàbàrà ó wá mú pa ojúṣe rẹ̀ lórí ọmọ ó mú pa tì àbí. nínú ẹ àìmọ́gbọ̀rọ̀ ni yé láàrin òbí méjèèjì òbí ń sọ bàbá ń sọ north ìyá ń sọ south níbo ló mọ́ fẹ́ dúró sí south north àbí ìyẹn náà wà nínú àwọn pọ́ìntì tí ọ̀pọ̀lọpọ̀ wa tí àti àmúwá láàrin òbí tó sì afẹ́tì àwọn ọmọ nínú ẹ̀ nínú tá a mú wá òun náà ni àìníkà fún láti fáwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ ní mọ́dúrásà àbí ọ̀tọ̀ yẹ kọ́lé ẹ̀kọ́lé tẹ́sìn mú wá bọ́mọ́ bá lọ mọ́dúrátà náà bàbá màmá wọn ti pọ̀ súnà kẹta rẹ̀ súnà dùn pọ̀ síyàn lára kódà kíyàn mọ́ lọ́ọ́ lè kéwú sókè ìlọ́lé kéwú ìlọ́gba kọ́kọ́rọ́ súnà òun nìyẹn so òbí mi wọn ò lè ráyè àti pọ̀ súnà gan sí ara ọmọ wọn lára ẹnìkan mú pọ́ìntì kan wá lẹ́ẹ̀kan yìí pé àwọn òbí gangan fún rẹ̀ táǹkì ló pe súnà bí súnà gan òbí mi gan fún rẹ̀ kò tí ì sún dáadáa pátó máa lọ pé ó ná òbí mi gan fún rẹ̀ kò tí ì dúró ọkùnrin ò tí ì dúró tó fi níyàwó ìyàwó ò tí ì dúró tó fi lọ́kọ so ìyẹn sì nìyí ni ó ní irun pa lára ọmọ lọ́gbọ́n ní ìsìnkọ́ àmọ́tún. الآباء ìtìkọ́mọ̀tú الأولاد. كل bá dúró déédéé ọmọ òsè kí ni òun náà dúró déédéé tóbi bá dúró déédéé ọmọ ńkọ́ òun dúró déédéé ẹ̀sán náà ń pè lẹ́yìn kì í ṣe ọlá lọ́dọ̀ ọlọ́run ọlá ni pé òbí òbí dúró déédéé ọmọ sì dúró déédéé ọlá nà kì í ẹ̀sán so ẹ̀sán lọ́lọ́mọ tí ń bá wa lò lọ́pọ̀lọpọ̀ àmọ́ nígbà míì àti wá sọlá kí kòkòrò jó kí ó sì bọ ẹ̀kọ funfun àmọ́lẹ́yìn ilé ìgbésí tó wọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. nínú ẹ̀ náà tó jẹ́ púpọ̀ ní o torí pé kíní ẹ̀ padà ń wọnú ara wọn òun ni ìwà ayé àwa òbí ìwà ayé àwa òbí àwa ayé agbàgbé ojúṣe wa lórí àwọn ọmọ sórí gbàgbé òní bẹ ẹ orí bẹ dáadáa bàbá lọ ìyá náà tẹ̀lé àbí àwọn ọmọ nìyí wọ́n lè fi wọ́n hábì kan wọ́n lè fi wọ́n lé society lọ́wọ́ kí society ó mọ̀ fún wọn lẹ́kọ̀ọ́ nínú ẹ̀ òun náà ní àwọn akẹgbẹ́ àwọn tọmọ wa tí wọ́n bá rí yálà wọ́n yàn fúnra wọn àbáwá la yàn fún wọn wọ́n ní àwọn òbí wọn ò ṣàkíyèsí eléyìí òbí mi yan ọ̀rẹ́ bú fọmọ ẹ̀ bẹ́ẹ̀ látara ìwé iṣẹ́ kíkọ́ àbí ọ̀làjú àbẹ́mọ̀gá fún rẹ̀ ló ń yan ọ̀rẹ́ bú fún rẹ̀ látara ibi tó ti ń kọ́ṣẹ́ àbíwì tó ń kà kódà àbílẹ̀ kí ó gan-an tó ń lọ so ìyẹn náà wà ń bẹ à tí a tún mú wá òun ni àìmọ́ gbàrà lọ́lọ́mọ ìgbàrà lọ́lọ́mọ òbí ó kéré lórí rírí ọmọ ilé yẹn náà pọ́ìntì náà ni bí àbájọ ní sún náà bàbá jọ ń súnà ìyá jọ ń súnà á gbára lọ́lọ́run láti rí ọmọ a ní gbára lé níta ti ní nínú mímọ̀ tá a ti ní nínú ẹ̀kọ́ á lọ́lọ́run. nínú tí a tún mú wá dàbí àwọn eléyìí náà ní púpọ̀ náà alákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ social media ṣẹ́rí social media sábà wù ú a rí i pé lára àwọn ìpèníjà ìgbani léyìí tí o ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn sọmọ ní social media tí wọ́n ń pè bẹ́ẹ̀ facebook tiktok whatsapp telegram gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ youtube àwọn social media nìyẹn àwọn ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ tí ó kó àwọn èèyàn pọ̀ tí ó kó wọn pọ̀ bó ṣe lẹ̀ tí wọ́n jìnnà tó wọn aláǹfààní àti súnmọ́ra náà pé social media nìyẹn social media kò sí tẹ́lẹ̀ àwọn kan ní nígbà tí òsì social media ẹnu káwọn ọmọ social media wá dé ẹnu ò káwọn rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ adájọ́ pé ẹnu ká àwọn ọmọ kí social media gan-an kó tó dé social media kò ṣeé sá fún kò ṣeé sá fún onílẹ̀ tó dọ̀jọ́ àwọn náà kọ́ telegram facebook owó tó ń yọjú náà ọ̀pọ̀lọpọ̀ la wà ní whatsapp àbí torí ẹ̀ ọ̀nà bánisọ̀rọ̀ òun ni tó ń tọ́ka sí ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba lórí ẹ̀dá àánú ni o ọlọ́run ti kẹ́ wa ni tá a bá lò dáadáa tá a bá lò dáadáa òní ó di ìgbèkùn ọlọ́run má jẹ́ kí ó jẹ́ fún wa so ìdẹ̀rẹ̀ ọlọ́run oní media ẹni tó jìnnà jù láyé níbi kó wulẹ̀ kó wà tó bàbá sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan ohun tó sọ yóò dọ̀dọ̀ ẹ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri ó di mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé làwọn náà ní ṣùgbọ́n wípé ìlú súnmọ́ ìlú tó jìnnà ó ti súnmọ́ èèyàn tó jìnnà ó súnmọ́ tó bá pẹ́ dáadáa kan bẹ ká fẹ́ sẹ́ǹdì ẹ̀ sáwọn tó jìnnà jẹ̀mọ́ yóò rọrùn àbí òní rọrùn àbí dáadáa kan bẹ ká fẹ́ gbà lọ́wọ́ wọn yóò rọrùn àbí òní rọrùn yóò rọrùn torí ẹ̀ ìgbà tí àwọn àfa kìbáàrò ulama tó lọ sí omi ìjà tí wọ́n ṣẹlẹ̀ àwọn àfa ò gbàdà nù àmọ́ wọ́n fi rinlẹ̀ yìí pé ìpínyà bá lò fún òun ní kókó so màá so lé ìpapọ̀ mọ́ ọ̀rọ̀ limited freedom táwọn ọmọ tí wọ́n ní àwọn ọmọ a lè ní kọ́mọ́wà ní kọ́mọ́wà on social media a lè ní tiẹ̀ ní tá sọ ọmọ sọ fún ọmọ tó wà ní primary school pẹ̀lú social media ìyẹn kọ́ là ń sọ kódà bọ́n máa bá wà nílé ọkọ ọmọ wa náà jáde àbí èyí tí o sì lọ sílé ọkọ nìyí tó ti wà ní institution ọmọ wa náà ni àbí tí o ti máa rí ọmọ wa náà ni so àwọn ọmọ yìí á jọ kí ó yé wọn ní tó tọ́ àti ní tí ò tọ́ ní tá a fẹ́ àti ní tí ò fẹ́ níbi ìlú social media wọn a lè jẹ́ ẹni tí ó mọ̀ sọ wọn nígbà gbogbo ètò ọlọ́wọ́n bá nìyẹn tókìlẹ̀ ètò ọlọ́wọ́n bá nìyẹn àmọ́ ní tó yẹ kí wọ́n mọ̀ ní ẹ̀kọ́ á fi tó àwọn ọmọ yìí torí ẹ̀rọ jẹ́ pé àwa òbí nínú tá àkọ́kọ́ ṣàkíyèsí lórí rírí ọmọ òun náà ní ká ní káwọn àgbà fúnra dúró ká ní foundation pọ́ìntì yẹn wálẹ̀ kù tí kan nínú wa sọ yìí pé òbí mi gan fún ẹ gan kìí jẹun kánú bàbá mi ò jẹun kánú ìyá mi ò jẹun kánú ẹ̀dá fún bàbá wa bímọ àfi tí ọlọ́run bá fẹ́ lu ọlẹ́ ìlera lórí lókun torí ẹ lọ́nà fi ń pe gbogbo àwọn tá òbí bàbá màmá ọlọ́ni kú anfusakum wa alikum náà ọlọ́ni ká ṣọ́ra wa àwọn tá a ṣọ́ra wa ẹ̀kọ́ ẹ̀sìn ló wà lára wa yẹn lára fi gbọ́dọ̀ wò pé ok at least halkọ mi ti wọ ten years twenty years thirty years forty years ẹ̀kọ́ forty years ó tó mi pé ó lè gbé mi wọ àjẹ́nà lára méjọ ẹ̀rọ sọ́pọ̀lọpọ̀ òbí ń ṣe nìyẹn ó bí mi ìtukọ́ tó níyàwó jẹ̀mọ́ kò sí alẹ́kọ̀ọ́ kan tí máa ń pàdé ní agbègbè títí ẹ̀ tọ́mátì ti lẹ́kṣọ̀ ẹ̀ bá ń bẹ̀ nígbà tó ti níyàwó ó dàbí àwọn ọ̀dọ́ náà tó ti níyàwó tó ń bẹ́ ń kàlẹ̀ wọn kété tíyàwó bá dé ẹlẹ́mí ò mọ̀ náà àyè wà sí wọn aburú ńlá gidi òun nìyẹn àti láwọn tó sọ pé náà mo máa tóun ti gbọ́ ìtútó tó wúlò fún un tóun bá dẹ̀ níyàwó gan òun mọ̀ ọkọ ìyàwó òun nílé abalabagọ ìyàwó do ní scarf oní àfáàmùgbọn àwọn méjèèjì ọlọ́ọ̀lọ́mọbi tí wọ́n wà lẹ́yìn wọ́n parẹ́ máa yé mi ayé kún tóbi ayé lè gbé ayé lè gbé yàn one billion mil tí ò ní mọ̀ pé òun gbé yàn mì torí ẹ̀ individual wa ọlọ́dọọdán wa ká múra sí ẹ̀sìn ó pàtàkì púpọ̀ èyí jẹ́ ọ̀kan so táwa bá ti dúró bá ti jẹyà tá a sọ́fà kí súnà kó tó lè jókòó jàmọ́ ẹ̀kọ́ ẹ̀sìn la kọ́ débẹ̀ wáàsí la gbọ́ débẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àwa nígbà aláyè social media ni ànígbà aláyè ìwé ni ànígbà aláyè iṣẹ́ kíkọ́ ni ànígbà aláyè ohunkóhun nínú àwọn nǹkan tí ó kọ dí wa táwọn ọmọ wa ò fi ní tẹ̀síwájú níbi ẹ̀kọ́ ẹ̀kọ́ àbí tí ó fa sábà bí táwọn ọmọ wa tí ó ti wá jomi tó fi jòrò ànígbà aláyè ṣùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí àṣàkíyèsí eléyìí ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíín rí pé súnà tó ń ṣe súnà ìmú nǹkan lé ni wọ́n ti yẹn wá nílẹ̀ tán àbí ó dẹ́ pé mi ò bí mo ti mú lé yìí so jẹ́ kí n dẹ́ ẹ́ dídẹ̀ ló dẹ́ ẹ́ lọ́mọ rẹ bá gba dídẹ̀ yẹn lọ́wọ́ rẹ nìyí ló ń bá fi rége àdánwò láàyè ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí líle nínú súnà ilé kókó kò sí nínú súnà ìkọjá àlà kò sí nínú súnà bẹ́ẹ̀ ni kí wọ́n la fẹ́ bẹ̀ mẹ́ kí la fẹ́ bẹ̀ mẹ́ ní sẹ́mílátà ṣe lọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin àwọn obìnrin wọ́n padà tó wa létí màtá ṣe the first alcohol tó wáyé lẹ́yìn sẹ́mínà yẹn nìyí pé obìnrin kan àwọn ọmọ rẹ̀ méjì tó mú wá wọ́n lọ bí ọmọ ọdún bíi àbí jù bẹ́ẹ̀ lọ ṣá ṣòkòtò wọn kọjá tó tó sẹ̀ wọ́n wá ń pè àwọn sákèèsì àwọn nínú ẹ̀ fúnlẹ̀ fúnlẹ̀ ọmọdún mélòó náà sì ní wọn àléébù nìyẹn ìwé náà máa ń wáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ì máa ń wáyé láàárín àwọn òbí táwọn ó rí wípé wọ́n kéré wọ́n sì ní àti kékeré ìmọ̀lẹ́sí máa ń kọ́ ọmọ rẹ̀ ní àsọ̀ ẹ̀sìn ni ok ẹ̀sìn méjèèjì náà nì so àti kékeré láti mú wọn támátì sọ̀rọ̀ tó ti pẹ́ bí ọmọ ọdún méje èyí tó bá kéré sí àmọ́ ọdún méje tó ti wà ní mọ́dálà tẹ̀lé yìí ó ti mọ ọ̀tún ó ti mọ òsì irú àwọn lẹ́yìn ní àìsàn tó kéré ọmọ rẹ lọ́dún méje olóbìnrin kò yẹ kó mọ gbèdì káàkiri gbèdì káàkiri ìmọ̀ sí ìgbàlágà rárá wọ́n ní tọmọdé láti wọn tàgbàrà kó ego tó kéré jù bẹ́ẹ̀ lọ lóbìn àbí àìmọ̀jẹ́ kan mọ rìn òwò káàkiri sultan sọ mẹ́rin náà báwọn ọmọ wọn lára wa bẹ́ẹ̀ ni wọ́n tún kọ́ lẹ́nu wa wọ́n á kọ́ lára wa wọ́n á táwọn ọmọ wa kọ́kọ́ máa ṣe bó ṣe wù wọ́n àbí kán máa ṣe pẹ̀lú ohun tí àwọn rí àwọn ẹgbẹ́ wọn tí wọ́n ṣe ànilájúlẹ̀ bẹ́ẹ̀. tó wáyé pé bá a ṣe báwọn bàbá àwọn òbí bá a ṣe dààmú púpọ̀ lórí ìmọ̀ bẹ́ẹ̀ náà ni a dààmú lórí àwọn ọmọ wa lórí ìmọ̀ ẹ̀sìn àwọn ọmọ ó jù wá lọ nínú ẹ̀kọ́ ẹ̀sìn nínú ìbẹ̀rù ọlọ́run nínú ìpayọ ọlọ́run nínú òfin ọlọ́run nínú ìpòfin ọlọ́run ọba náà so agbọ́nrí ẹni rí ó bùkátà kíyè ọ̀rọ̀ iléèwé láìsí méjì iléèwé major challenge ni yẹ lórí àwọn ọmọ lọ́kùnrin lóbìnrin kù ṣé ìwọ ni lọ sí iléèwé kì í ṣe ìwọ kán lọ iléèwé Islam sọ pé ìwé haram Boko Haram Islam ò fẹlẹ́ yìí onílẹ̀ Boko Haram ò ní Islam àmọ́ tòun ti bẹ́ẹ̀ àwọn òbí a gbọ́dọ̀ ṣe àmójútó àwọn ọmọ wa léyìí tí àjẹ kó mọ tóbi lẹ́nu àwọn ọmọ yìí pé ẹ̀sìn tóbi lẹ́nu iwájú ìwé lọ ìyẹn ò sí fọ́pọ̀lọpọ̀ wa ìdá máa ń jẹ́ kó yá ọmọ wa ni pé ìwé òní ó tóbi ju kíni ju ẹ̀sìn lọ torí ẹ̀ àlẹ́ ìdánwò bá pàdé nílé ìwé tó dá pé ó lè ṣokùnfà kẹ́sìn ọmọ kó jò òbí mi ò bùkátà àtẹ́ntó ń kàwé àtẹ́ntó ń kọ́ṣẹ́ àtẹ́ntó ń kọ́ òwò gbogbo wa kí là ń wá kúdí ni mọ́nì kúdí owó owó là ń wá òtún táwọn wá ní ojúbẹ náà lọ́nà ṣèyí tí yóò lè rí níbi òwò ó lè rí níbi ìwé níta lè rí níbi ìwé a lè rí níbi ìkọ́ṣẹ́ tẹ́bá wọn ayé lẹ́nu ọ̀nà táwọn èèyàn ti ń mẹ́tò owó oná làwọn nǹkan wọ̀nyí. so àmọ́ gbogbo ọ̀nà tí yóò bá ní a gbọ́dọ̀ jẹ́ kí ó ní ìpalára bẹ́sìn a gbọ́dọ̀ jẹ́ kó ní ìpalára bẹ́sìn ló ṣe wulẹ̀ fún wa gbogbo ọ̀nà tí yóò bá ní òwò ọ̀rọ̀ ṣe okùnfà ẹ pé a ah, sọmọ ah, yín rèé kí ló dé à ó ní gbàtọ́ ọmọkùnrin ó fi dé lẹ́yìn ọdún kan nìyí ọmọ mùsùlùmí ó ti di pé òun náà ti ń dirun ó ti ń dirun ó ti ń dirun gbọ̀n kílódé ó wà ní skul ní iléèwé ni ẹ̀kọ́ iléèwé fídọ̀mù tó máa ń lò níléèwé ó ju tí fídọ̀mù tí bàbá ń lò lílọ láyé institutions wọ́n fẹ́ra wọn wọ́n pè ní temporary marriage máa wá wọ́n máa ń síbẹ̀ dáadáa láàrin tuition tọkùn ló mọ̀ fẹ́ẹ́ ló mọ̀ dáná fún náà pọ́nmi fún òun ó sì máa ṣe ẹlọ́pọ̀ láyà àmọ́ wọn ò sọ yìí bì ó wà bẹ́ẹ̀ kò sí yunifásitì òní kò sí àìsàn tí o lò ọmọ wa kan ló lọ sílé ìwé lóde ọkùnrin ni lóde pé òun náà bá dirun ó ti ń gbọ́ music ó ti ń tẹ̀lé gbogbo àwọn dadi kí ni wọ́n ń pa àwọn eh, èyí. Adeleke òǹkìlá mi Davido tàbí Davido kò sí tẹ̀lé gba wọn lọ́sí gbọ́ ẹgbẹ́ mo ṣe bá mi torí pé kò sí dáhùn torí ẹ̀ dààmú ọgbọ̀n ọdún ogún ọdún sẹ́yìn ká lè ní kíni ọmọ rí náà ni àbí ọmọ ìdùnnú torí ẹ̀ ara àwọn ajá ta ń lé àfẹ́ wọn ara àwọn wọnranwọnran ń lé àfẹ́ wọn àwọn tá a lé láti fẹ́ àwọn náà lọ́n fún wa gbígbàdúrà kọ́ yẹn tọ̀ àwa náà sì mọ̀ wípé ìwọ̀nba súnà ẹ̀kọ́ ẹ̀sìn tá a ní àdààmú alàmìlàkà ká tó ní pẹ̀lú gbogbo ìyà pẹ̀lú gbogbo ìnira ìkọ́nà àwọn obìnrin sọ níjọ́ ni pé nítorí òun rí fóun tó wọ jìlìbáàbù kékeré kọ́ wọ́n dáná sun gbogbo aṣọ òun pátápátá síbẹ̀síbẹ̀ òun òye òun ògbò ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn òun ni ọmọ tí ó wà kan ló pè wá sà sà sà yàtọ̀ ọmọ buhari wà mọ́ mi gbogbo jìnnì báàbù mi gbogbo jáàbù mi wọ́n ti sún náà kódà bí mo ti wáyé gan bí mo lọ sáà tọ́lẹ́ẹ̀tì ni bó láti wá wá sílé yìí ọ̀nà ẹ̀ ọ̀ya ẹ̀fọ́lọ́pàá mú ọlọ́run ọbẹ̀ yẹn bí ẹ̀ o àdó àlòkù àbí àti tí ọ̀rọ̀ òsùn fi hàn yín ntí kùránì sọ sanabi sọ òun lẹ́lò òun ló di fìtínà èyí tó kù fáwà òun náà ní ká fi àdúrà ràn lọ́wọ́ alhamdulilah ọlọ́run padà kó yọ tó gbogbo àwọn fìtínà yẹn ni tó ní ká lò fún taari nígbà lọ́dún tó lọ kí ló dé fẹ́ẹ́ fúgbà tó máa wá dé nìyí ilé ayé káwọn ọmọ wa náà tí wọ́n lè hàn ní tó dáa ní o ọmọ èèyàn kó láti yọrí láyé bí amẹ́díkù dọ́kítọ̀ ni ẹnjìníà ni èrò ọkàn ọ̀pọ̀lọpọ̀ náà nù. lára àwọn béèrè àgbà wọn gbẹ̀rẹ̀ nìyẹn nípa òkè ẹ̀kọ́ nǹkan márùn-ún tẹ́tẹ́ káwọn ọmọ yín kí wọ́n di àwọn obìnrin wọ́n yẹ pọ̀ tó ẹni tó pọ̀ bóun kò ń fẹ́ kí ọmọ òun kó di àfa ostars nínú wọn kò di méjì lọ nínú àwọn obìnrin bíi àní tó sì súnmọ́ náà ni pé dábàá tó ọ̀pọ̀lọpọ̀ wa náà nìyí ọlágbádé sọ fún wa sí ìrìn dáná ọ̀sán náà nìyí ọmọ tẹgbẹlẹgbẹjì medical doctor ìwọ ńkọ́ engineer ìwọ ńkọ́ eh, architect ìwọ ńkọ́ ah, kó dàbí stars ó máa wọ́n òsùn tó ń túmọ̀ sí pé ayé rẹ̀ ìyẹn máa ń wáyé eh, àmọ́ sábà wáyé tí ó wà ní ìpalára bá àlùkìyàmù ọlọ́run bọ̀ jẹ́ ìsí ma àtàtọ̀ lọ́hùn àdárọ̀ àtọ̀rọ̀ ọlọ́run ní tó wọn náà fún yín ẹ̀fọ́ra àlùkìyàmù àmọ́ wàlẹ̀ àtẹ́sán náà sọ̀tọ̀ nínú dúnìyà tọ̀ òfin yín náà láyé náà ọlọ́run ẹ̀ má gbòdò rẹ̀ tòkòrí ẹ̀ tábàfẹ́ káwọn ọmọ wa kí wọ́n kàwé ó dáa áwọ iléèwé tí wọ́n lọ á wo pọ́ọ̀tù wo ni wọ́n fẹ́ kà á sì jẹ́ kó tóbi lẹ́nu wọn ni pé ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀sìn Islam ó tóbi lẹ́nu wa ju ohunkóhun kọ́ mọ́ sọ́ọ̀dì lọ. tókẹ́ tíyẹn bá yé wa ìyẹn lè withdraw ọmọ kúrò ní two hundred level yes ìyẹn lè stop nǹkan mú kúrò school a fi tẹnu kọ́ṣẹ́ kí ló dé school fẹ́ bẹ̀sùn lọ́wọ́ rẹ̀ o ó fẹ́ bá àlùkìyàmọ̀ rẹ̀ jẹ́ dáàsì fẹ́nu fọṣọ pé ọmọ ọkọ mẹkáníìkì ẹnjìníràn ló ń stọ́dì bóyá kọ̀tún ẹnjìníràn ló ní báyìí a lè mú kúrò níbi tó ti ń kọ́ṣẹ́ náà ká fi síbi òwò torí pé n tó tóbi lẹ́yìn títí wa òun ní kíni òun lè sùn mọ́pọ̀lọpọ̀ òbí àwo eléyìí àrùn mọ́ lára àwọn àkíyèsí tó tóbi púpọ̀ yìí òun ló sún wa débi wípé àwọn primary school secondary school tó wọ́n lè lọ tí wọ́n papọ̀ táwọn ní dual education ètò ẹ̀kọ́ tẹ̀sìn àti ẹ̀kọ́ ti ayé táwọn papọ̀ òbí mi ò ní fẹ́ bọ́mọ lọ́bẹ̀ kí ló dé wọn ni wọ́n sábà pass waec wọ́n sábà mú nẹ́pọ̀ wọn á wàá mú lọ skul tó dájú pé ẹ̀kọ́ ayé nìkan ni ibẹ̀ lọ́mọ ó ti kàgbákò ìṣe ìṣe ọ̀rẹ́ yàn. sòdé ọ̀rọ̀ skul èyí ń gan fún rẹ̀ òpàn tó níbi àáké tí yóò mọ ọjọ́ sí i bẹ́ẹ̀ ni agbọ́nrin mi òun náà ni agbọ́nrin ọ̀rọ̀ mọ́dásà mọ́dásà wà láwùjọ fáwọn ọmọ mi àfẹ́yìn sọ pé gbogbo mùsùlùmí skul tó wà láwùjọ ni wọ́n ní mọ́dásà àbí sọ̀rọ̀ sàádà àlìhákọ̀ sọ̀rọ̀ tó ní ẹ́ success ìgbọ́n náà ni wọ́n ní mọ́dásà so mọ́dásà wà láwùjọ fáwọn ọmọ láti lẹ̀ èyí tí ó máa ń yá iye ọ̀pọ̀lọpọ̀ òbí òní wípé mọ́dúrásà tí wọ́n ń lọ kí ni ìkúnlọ́wọ́ àwọn tá a jẹ́ òbí nílé lórí mọ́dúrásà wọn kí ni ìkúnlọ́wọ́ àwọn tá òbí nílé lórí mọ́dúrásà ìyẹn ni táwọn òbí ti mẹ́lẹ̀ mọ́dúrásà wọ́n á gbìyànjú ni wọ́n ní bá mi lọ́mọ mi bá mi kọ́ ọmọ mi náà kò lè dàbí ọlọ́mọ náà tòbí òbí ó sì kọ́ mi mọ́dúrásà kò lè kọ́ mi tòun àwọn òbí àánà at least ìwọ̀nba tí wọ́n tíyàn náà mọ̀ nínú ẹ̀sìn náà á fi kọ́ wọn ọmọ bá dé láti mọ́dásà ṣáà ń béèrè lọ́wọ́ wọn pé kí lẹ kọ́ kí lẹ kà kí lẹ mọ̀ níbo lẹ bá sọ̀rọ̀ ànìdè àṣàrò ni wọ́n kọ́ yín àìbéèrè lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wa àìbéèrè rẹ̀ lára kùdìẹ̀kùdìẹ̀ òun nìyẹn lábẹ́bẹ́ mélòó bí ló mú ọ̀rọ̀ alcohol kó mọ́ lọ́mọ gbọ́ lẹ́tí ọ̀lọ́kùnkúndùn nílé òbí láàrin bàbá sí màmá bàbá mi mọ lọ ìyá mi ò kí ń lọ ìyá mi mọ lọ bàbá mi ò kí ń lọ wọlọ́ọ̀hì mo fi ọlọ́ àbúrà ìtàn nínú àwọn ọmọ rẹ pé kò síbi tí wọ́n ti ṣe lẹ́ṣọ̀ ẹ bá mẹ́ bẹ́ẹ̀ ni ìfẹ́ sọ́ńtọ̀ wọn kò sí kò ní sí alcohol alcohol àwọn obìnrin jọ sọ́ọ̀nù kò dẹ̀ sí lẹ́ṣọ̀ tó ń ṣe public lẹ́ṣọ̀ ẹ bá mẹ́ ó dídì wá bá mẹ́ nù ẹ̀dàkùn tó lọ àfáà mi àfáà rẹ̀ lólé súnà ni wọ́n sì ti bí àwọn ọmọ ẹ̀dàkùn sars ọkọ mi ìgbìyànjú ò lè gbà tóun náà ló ti mọ fi wọ́sálùkọ̀ bísínẹ́sì mi bísínẹ́sì mi bísínẹ́sì mi ọjà ọjà ọjà yìí náà ni ẹ̀dàkùn ilẹ̀ lè ṣe at least public lecture náà wà ẹ̀ẹ̀kan lóṣù àbí nígbà míì tó bá já wá bẹ́ẹ̀ òfin lọ business. mi àmọ́ kò disturb mi kí n má lọ o ẹ sọ fún mi bóòlù àwọn ọmọ ṣe rí nígbà tí ìyàwó ka àyè ẹ̀kọ́ tó kà fún tó sì ń wá tó sì ń kẹ́kọ̀ọ́ bàbá òun ò ka àyè ẹ̀kọ́ kún bóòlù ẹ̀kọ́ bàbá ò sì lékún oníṣẹ́ ara wọn so conflict of interest ló mọ̀ ṣẹlẹ̀ ní tí bàbá fẹ́ á mọ fonígbà ní tí ìyá fẹ́ ní tí ìyá fẹ́ á mọ fonígbà ní tí bàbá fẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà lára àwọn challenges yìí níjọ́ tẹ́lẹ̀ mi ti gbéyàwó wálé báyìí kiri báyìí tó ti fẹ́ sílé níjọ́ náà níyàwó ti lọ sálcom business mi ṣùgbọ́n mo tọkọ lásán nísìn ó bẹ bẹ́ẹ̀ ní àwọn obìnrin mi obìnrin mi public lecture ẹ̀ẹ̀kan lóṣù ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta ẹ̀ẹ̀kan lóṣù mẹ́rin Ramadan program alẹ́ nìkan ni wọ́n lọ gbogbo àwọn àyè ẹ̀kọ́ mi kò sí yóò ní irun palára tó sùn tóbìnrin yẹn bá ń tajà yóò ní irun pa tó bá yẹ pé tọ iṣẹ́ ọwọ́ náà ló ń ṣe yóò ní irun pa ẹwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa tí wọ́n ṣe télọ̀ ẹgbẹ́ fashion designer ọ̀pọ̀lọpọ̀ wọn sábà ráyè láti lọ fáyé ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni wọn tó bá ní ìyàwó tó jẹ́ fashion designer wọn ránṣọ ọ̀pọ̀lọpọ̀ ní sábà ráyè láti lọ kẹ́kọ̀ọ́ dáadáa àfi tọ́pọ̀ ò bá gbà lókù ọ̀nà rárá mi ìfẹ́ ọkọ̀ wá ránṣọ ń lè mi àrí mo fẹ́ ẹ ajọ̀fọwọ́sowọ́pọ̀ láti lè mójú ẹ̀sìn ọlọ́run lórí ara wa lórí àwọn ọmọ rẹ̀ tó bá dàgbẹ́ pé ọdún gbàṣẹ ọdún àbí kódà bí ó ṣe ọdún débi wípé ọdún gan-an ọ̀nà kí yídì oríṣiríṣi rìpọ́ọ̀tù ní tá à ń gbọ́ torí ẹ̀ kò dà pé ọ̀pọ̀lọpọ̀ àléébù lára àwọn ọmọ àwa òbí lásokùnfà rẹ̀ ìsìnkọ́ọ̀mọ̀tú àbá ìsìnkọ́ọ̀mọ̀tú àlàólàd báwo òbí bá ṣe dúró tá a fẹsẹ̀ wálẹ̀ sísìn bẹ́ẹ̀ làwọn ọmọ náà ṣe dúró wọ́n sì fẹsẹ̀ wálẹ̀ sísìn. tọ́mọ láwọn ní hálífọ́ lọ wọ́n gbà kan ọkọ̀ mi mo sọ pé ẹ̀ mo sọ fún un mo ti sọ fún un mo ti sọ fún un kó mi ò mọ tó mọ mo sọ fún un mo sọ fún un kó sì lọ ṣé o mọ̀ pé yóò padà tẹ̀lé ara ọmọ rẹ̀ ẹ̀yẹ́ ẹ̀kọ́ ni yóò padà tẹ̀lé òun sọ fún ìyàwó ẹ̀kọ́ lọ kẹ́kọ̀ọ́ ó lóun ò lọ ẹ ọmọ tẹ ẹ dì yóò pín in sí méjì yóò pín in sí méjì yóò mú nínú ẹ̀kọ́ bàbá yóò sì mú nínú àìlẹ́kọ̀ọ́ màmá bákan méjì ni ṣùgbọ́n bàbá bá ti rí pé àá kò tiẹ̀ sí bí bàbá bá ti ń lọ tí ìyá ń lọ wọn kò mọ dání ọmọ máa ń tẹ̀lé ìyá wọn ni àbí lára tó ń fa àwọn àlégùn fún wọn ò ní ní ẹ torí ẹ lára ojúṣe wa nìyẹn lára ojúṣe wa ayé ìṣòro ní pé ẹni tí mo fẹ́ àmọ̀ṣálá ó lè nìkan mọ̀ṣálá ó lè fìjà ó ti parí síbẹ̀ ẹ̀rá o máa ń sọ fún yín tó bá délé sọ fún ìyàwó ẹ̀ kó ṣàlù àlà kó mọ òun báyìí ló fi mọ̀ pé a umu àtẹ̀tẹ̀ ìmọ̀nà ẹ̀mọ̀nà láti yóò yí ẹ̀lẹ́ nígbà tí ìyàwó ẹ̀ bá ṣàlàtọ́ tó bá ṣe báyìí tó fi ṣe báyìí ṣẹ́fẹ́ tí ìkẹ́ẹ̀tì wọn rí tó bá délé kẹ́ẹ̀tì ẹ̀ ádàbẹ́ni pé àbóhùn ṣe rànà ni tó ṣe rànà ẹni tó lọ́dọ̀ fẹ́ náà ni àkíyèsí ni nígbà àwọn ẹ̀kọ́ ṣe pọ̀ mọ́ nígbà kan sọ́tò fatiha alhamdulilayi rabbil alamin rahman rahim délẹ̀ nígbà kan tó tó mọ̀ pé aa ah, ah. láti bí twenty years láti jọ wa thirty years láti jọ wa ten years láti jọ wa àṣé báyìí ni sunday gbogbo àwọn kan tó ṣílẹ̀kùnlẹ̀ fáwọn ọmọ nìyẹn ọ̀rọ̀ social media á di àwọn ọmọ wa ni bẹ́ẹ̀ báyìí sọ á lè sọ pé èèwọ̀ ni ọmọ máa ń lo social media kì í ṣe èèwọ̀ àmọ́ á dé bóyá a jẹ́ kí a ní táìmù tá a fi sí pé àsìkò báyìí lówó tó bẹ̀rẹ̀ sí máa lo social media àmọ́ ká ní kó mọ́ lò rárá rárá rárá a fi táìmù sí mi a fi gbé àwọn kan wo ló lè ṣe àwọn kan wo ló lè ṣe á rẹ̀ kó máa burú lókùnbà táwa náà bá ti ń bá wa sí wáàsí òun náà ti máa mọ pé ah inú yìí tọ́ inú yìí ò tọ́ inú yìí tọ́ inú yìí ò tọ́ social media yes ọ̀nà ìparun ó pọ̀ mẹ́ gidi ọ̀nà aburú ó pọ̀ mẹ́ láì sí èméjì tó bá sí facebook bó sí tiktok bó sí lè ó mọ̀ rí àwọn ẹlẹ́yà àwọn ẹlẹ́yà ẹ ẹ àwọn ẹlẹ́yà ajáta àwọn obìnrin irú ẹ̀ ti wá pọ̀ láti rẹ̀ lára tó ti bá pa àwọn obìnrin sí ni wípé ọ̀pọ̀lọpọ̀ nígbà tí ẹ̀ràn ṣìjáàb ẹ̀ wo íńtánẹ́ẹ̀tì rẹ tó mọ irú ìjáàbù lẹ fẹ́ràn bọ̀ lẹ́nu ẹ̀ ń gbà ọmọ yín láyè tán wo íńtánẹ́ẹ̀tì tán mọ irú ìwé náà wà bọ̀. òmíì bí báyìí bí ẹ́ tó lórúkọ tó ń pè ìjíṣẹ́ bí báyìí ni tó bá rò kú gbogbo ọmọ ẹ̀ báyìí ló mọ̀ ọ̀hún ìyá rẹ̀ ìwọ ẹ̀yin tẹ́ jẹ́ màmá àwọn ọmọdé màmá ò kì í wọ̀ omi ò wọṣọ mi gbogbo gbogbo etí aṣọ báyìí design ni gbogbo náà ti máa wọlé orí íńtánẹ́ẹ̀tì kí ló bí ìgbàláàyè fírídọ́ọ̀mù táwọn òbí tí wọ́n fún wọn òun ni tó àjẹ tó yí àwọn ọmọ wọn pé ìjáàbò jùlọ báàbò ní kọ́ọ̀bù tí wọ́n wọ̀ ìjọsìn ni wọ́n fẹ́ sin náà lára aburú ńlá nìyẹn inú ẹ ìyẹn máa wo àwọn tí ọmọ wa tí ó bá rìn tí ó bá kẹgbẹ́ bẹ́ẹ̀ ni àyèmọ̀lájúlẹ̀ pé ẹ wẹ́ ìfiri problem ọmọ bàbá alágbájá bọ́mọ bàbá alágbájá bí ó bá kú bọ́mọ wa jẹ̀mọ́ á sẹ̀pẹ̀rẹ̀tì wọn bẹ́ẹ̀ ni á gbìyànjú lórí òun náà á gbìyànjú lórí ọmọ yẹn o àmọ́ tó gbà tó kú bọ́mọ wa á sẹ̀pẹ̀rẹ̀tì ẹ̀ ó pàtàkì líle mm-hmm. ọ̀rẹ́ olọmọ mi ló ti ló ti lọ́pọ̀ àpọ̀lọpọ̀ àwọn ìlànà míì tẹ́lẹ̀ lórí ní tí ò dá níbi ọ̀rẹ́ yìí ẹni tó bá rí yẹn àmì fẹ́ kó bá rí mọ́ à ló ti dájú ìwọ náà wọ ẹ̀jọ̀ra yín ẹ̀jọ̀ra yín ó mu tí ó mu gbó ó ní ìkúnni ní ìfẹ́ kó pọ́ lára òun náà ti mọ àwọn tá a ti sáàkiri sí yóò ti mọ àwọn abúlé rẹ nínú ẹ̀sìn Islam lára àǹfààní ẹ̀kọ́ nìyí kí ló dé tí òfin lọ sọ́dọ̀ kí ló dé tó òfin bá sàmẹ̀dì rìn a mọ̀ challenge ẹ̀ fáwọn ẹni rí a rí pé à ah, àwọn tó yẹ kó bá rìn òun nìyẹn. bẹ́ẹ̀ náà ni ní skul ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ wá wà lọ bọ́lá bá ní yóò yà yóò yà bẹ́ẹ̀ kọ́ wọn yunifásitì eh, ni institution generally á lọ mọ ọbẹ̀ wọn wò ó pàtàkì púpọ̀ kódà tí ipa tabari pé àwọn mss ibẹ̀ wọ́n dúró déédéé jẹ̀mọ́ a ní gbà fọmọ wa kó mọ́ darapọ̀ mọ́ wọn mọ́tàbá ńlá fọmọ́ lẹ̀ ó rẹ́ ti ó ti ẹ̀ ti tiẹ̀ ó sì ń dá gbé jẹ̀mọ́ ó súnmọ́ kí ìpopò kó pa á bí ẹ tó bá dání tó pàjẹ́ irú ẹ̀ ṣẹlẹ̀ láyé institution dáadáa so tó bá yẹ pé àwọn elétò ọ̀dọ́ ìṣàmójútó ọ̀dọ́ ní skul wọ́n mójútó ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ọ̀dọ́ náà tó sì dúró déédéé tó dé ní súnà jẹ̀mọ́ irú àwọn yẹn lè ní àgbà ọmọ wa níyànjú tí wọ́n darapọ̀ at least àwọn náà mọ ọ a lẹ́kọ̀ọ́ kan á lọ mọ ọ̀rọ̀ wọn lára ẹni yẹn òbí mi àfọmọ sílé ìwé kò ní wò odidi ọdún mẹ́rin tí ìparí yunifásitì àtà ló máa ń lóòótọ́ ọmọ tí yìí ò lọ wò bọ́lá bá ní yóò yàn yóò yàn àbí àmọ́ ọmọ táwa lọ wò yóò mọ̀ kó bí òun lákè àti ìṣe òun bàbá kan bẹ súnà wọn tó nǹkan gbogbo àwọn ọmọ ìkódà tó fáwọn ọmọ kan ti dàgbà tó wà níbi iṣẹ́ wọ́n mọ̀ lọ́ọ́ ibi wọn àwọn tó wà léwe ló lọ wò wọ́n àwọn tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ nílò ti fiṣẹ́ wọn àwọn tó ti kọ́ tó ti kàwé tán táwọn à ń kọ́ńplé bàbá òtún lọ. Ah, bàbá akílódé ni ah, wọn á wọ ọmọ mi ni sáàdì ìyẹn tó wá ní wọn á wù ọ ní bó ní kó nà láfíà rẹ gbogbo eléyìí àwọn kan tó wà níjọ ohun nìyẹn so àti ìsọgbó ká ti dé lẹ́gùn eléyìí àmọ́ àwọn ọmọ wọn tó wà ń léwu náà nìyí àmọ́ gbìyànjú àmọ́ yọjú lẹ́kọ̀ọ̀kan kódà tó fi máa wọn primary school táwọn ọmọ wa tí wọ́n lọ secondary school tí wọ́n lọ àmọ̀ yẹjú síbẹ̀ lẹ́kọ̀ọ̀kan àmọ̀ yẹjú àdé kíláàsì rẹ̀ o ní láti sọ̀rọ̀ púpọ̀ tó bá dé school àwọn ọmọ rẹ̀ secondary school primary school ó ti mọ̀ pé ah káàdì mi wá wò mí ni ìbẹ̀rù yẹn á wà fọ́mọ̀ àmọ́ school wọn ò mọ ibi tó wà ṣé south ni ṣé west ni ṣé north ni ṣé kìnnìún ni ò mọ́ kan lọ school rẹ̀ ń fowó lẹ̀ ọmọ kan ṣe bẹ́ẹ̀ tó fi lo ọdún mẹ́rin ọdún mẹ́rin olóhùn jáde yunifásitì ọ̀fìn Ìlọrin ó sì wà ní Ìlọrin kò sì wà ní yunifásitì ó sì gbowó òbí fún complete four years ọdún kìíní kejì kẹta kẹrin kódà wọn kọ sọ fóun ṣe ibm àti ọmọ náà ṣe wọn ó wọn kọ sí ó wá lùgbà tó wá pa àwọn tó wá bẹ̀rẹ̀ lọ́jọ́ ọmọ àdúgbò àwọn ti wà láti wà ní final year o <laughs> táwọn bá délé bàbá ó béèrè pé wà ìwọ ń kọ́ ìgbà yẹn làṣírí wá tú àwọn àti bàbá pé bàbá láti mọ́ bínú pékeré láti bí ọdún mẹ́rin mo kàn wà nílọrin ni mi ní yunifásitì ọ̀fẹ́ lọ́nà ó sì ń gbowó oṣù ó sì ń gbowó oṣù ṣé mo tó bá yẹ tó bí náà bá yọjú. ó súnmọ́ kí àdánwò nǹkan mọ́tò bẹ́ẹ̀ àbí lára àǹfààní òun náà nìyẹn tó bá yẹ pé aburú mi ń bẹ tọmọ ji sí tó jù bẹ́ẹ̀ lọ yíyọjú yẹn dínà ha ó ah, lọ mọ́tò lọ kínú ni ìmọ̀ ah, ń kínú ní rúùmù kì mọ́tò ti mọ̀ ẹ̀ ti mọ̀ àǹfààní nìyẹn bẹ́ẹ̀ irú àwọn èèyàn ló máa aláyàndé náà ti sùn ní oṣù yunifásitì ní sàn nígbà tó lọ́wọ́ ọmọ ẹ̀ obìnrin lọ́mọ tó ń tẹ̀ tó lọ́wọ́ ó wá ní òun ṣáà rí pé wọ́n dẹ̀ fọmọ yóò lọ́rẹ̀. àwọn gbà tí bàbá fẹ́ fi ọmọ lẹ̀ tí bàbá ń bàbá ń lọ àwọn nǹkan wá wá wọ́n fẹ́ tú ọmọ rẹ̀ sílé ọ̀dà gbogbo wọn staff staff staff à wá ìwọ ò ní ọlọ́rẹ̀ẹ́ tó múra bí ibi olóhùn òní òní àwọn eléyìí ló wá ní nígbò làwọn eléyìí òní sọ ẹ́ di ìwọ́n ní ti àkíyèsí látọ̀ mi ànábì sallallahu alaihi wasallam ó ní àyùmánu àlàdí ní fálùbìhì ọmọ ènìyàn gbọ́dọ̀ wà very very careful ṣẹ́rẹ́ ní ẹ̀ bá mú lọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ fòrí fòsùnfòsùn fòrí ìròrí kan náà láti mọ́ ni ẹ̀sìn kan náà láti mọ́ sí nǹkan kan náà láti mọ́ sí bẹ́ẹ̀ ni wọ́n lọ sí dọ́mọ nìyẹn nìyẹn wọ́n ní ẹgbẹ́ ẹyẹ lẹyẹ mọ wẹ tọ ni ẹgbẹ́ ẹja ẹja mọ wẹ tọ ni ibi tí a bá ti ń rí àwọn ẹja eh, fanla ẹ ní rí titus ń bẹ bá ti ń rí titus ẹ ní rí àwọn ń bẹ bọ́lá ṣe dálé ayé nìyẹn ọlọ́run dálé ayé ìdí ẹ̀ ká wà ní àkójọpọ̀ ní àkójọpọ̀ torí ẹ̀ a máa kéèkì àwọn tí àwọn ọmọ wa tí wọ́n bá ń rìn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ a máa ní kó irun pa tó pọ̀ nígbèsí ayé àwọn ọmọ a máa kó irun pa tó pọ̀ nínú àkíyèsí òun náà nìkémi àtànáàtò àìṣe wà àti fúnra wa àìfúnra wa ní kìlọ̀ àìkira wa sáfíyèsí ẹlòmíì bíi mbẹ tí wọn kò sáfíyèsí tí ó yarí tó no no no no no pé fẹ́ tọ́ sí ti ọ̀tọ̀ sẹ́mi fẹ́ tọ́ sí tèmi ọ̀tọ̀ lóòótọ́ nígbàfẹ́ káwọn ọmọ wa tí wọ́n jẹ́ tí wọ́n dì lọ́la níta ayé ó lè yàtọ̀ wọ́n lè mú ọkọ ọmọ rẹ tó lọ fún ẹnjìnírìn eléyìí tó lọ fún kọ̀m̀pútì ó lè yàtọ̀ àmọ́ ẹ̀sìn súnà ó lè yàtọ̀ ó lè yàtọ̀ tó bá dúbẹ̀ tá a bá ti rí i pé a ọmọ ìyá wa afura kankan báyìí nípa ìlànà tó ń gbà rí ọmọ á pè sákìyèsí á sọ fún un ilé ìfẹ́ nǹkan wọ̀nyí ti ọ̀sọ́ọ̀dì yóò dà bọ́ọ̀sì ò lẹni kó mú philosophy nonsense kí ni èdè kí ni èdè á pè sákìyèsí kódà ó lè àfẹ́ tiẹ̀ sí ẹ̀ àwọn ti sọ pé philosophy gbọ́dọ̀ nílò ọ̀pọ̀lọpọ̀ òbí lọ́mọ ẹ̀ lọ sí yá institution tó sì jáde pé ń tó tọmọ lọ kọ́ jẹ̀mọ́ lára àwọn pọ́ọ̀sì tó láti lórí ìjọba nàìjíríà ò tí ì ṣetán ni ó yẹ kí wọ́n ti parí kò lójú bọ́ọ̀dù. ìkànnì àwọn vc vc nílùú àdánà ló sọ ní pé ẹ̀yìn báyìí pé pé wọ́n á fún wa lójú ọdún mẹ́wàá more than thirty percent táwọn ọmọ tó ń kà ní yunifásitì wọ́n ti parí. lára ìdílé a fún wa ní mọ́rùn-ún tó bá ti di pé ah, níta ìfẹ́ lọ ìfẹ́ yóò mú un fẹ́ lọ ríbi ẹlẹ́mìí àná ìfẹ́ lọ kọ́ aeronautic náà kò lẹ́ aeronautic àwọn kan ń pè é plane plane wo nàìjíríà ni àbí plane mélòó nàìjíríà ni ìfẹ́ lọ kọ́ aeronautic irú yẹn lè ní àfọ̀nì mọ̀ràn gba àwọn kọ́sì kan rẹ pé ó ti wà out of date ó ti wà outdated kò bá gbà mú mọ́ kò bá àwùjọ mú mọ́ kò wúlò láwùjọ wa gbogbo ẹ̀ náà ni wọ́n sọ former minister of eh, information and technology ìgbẹ́dẹ̀ làwọn náà sùn ó ta lọ kólé kólé kólé kólé kólé wọ́n á lè wúlò wọ́n máa fi sọ pé in the next twenty thirty years nísìnyí ai ó máa gba ọ̀pọ̀lọpọ̀ pọ́sìtì yóò lé ọ̀pọ̀lọpọ̀ pọ́sìtì dànù ai yóò lé ọ̀pọ̀lọpọ̀ pọ́sìtì dànù so lára àwọn ẹni yìí àwọn tá a bá rí pé wọ́n mọ̀ nípa ètò ẹ̀kọ́ ìsáàbùrú bẹ́ẹ̀ tó máa fún wa nímọ̀ràn lórí àwọn ọmọ wa kágbà lópin àti dájú pé kò ní àfẹ́tì ẹ̀sìn àwọn ọmọ tí ó bá ti àfẹ́tì ẹ̀ tọ̀ ànígbà àwọn nǹkan méje ṣùwàtà náà ṣèṣe bẹ́ẹ̀ nàná ó pàtàkì àwọn afúnra wa ní ìmọ̀ràn káfúnra ní òye ó pàtàkì òwúrọ̀ ìlara bíi mo expect kẹ mẹ́nubà tẹ mẹ́nubà lé ọ̀rọ̀ wí náà ni òbí mi ò wọ́ọ́dì pọ̀ ọmọ rẹ̀ lóbìnrin travel láì má ní bahram bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin mùsùlùmí ló ń travel láì má ní bahram sanadu sallallahu alayhi wa sallam ní ẹnikẹ́ni lóbìnrin tó nígbàgbọ́ ní ọlọ́run àti ọjọ́ àlùkìyàmọ̀ fún gbọ́dọ̀ níyànjú láì má ní bahram bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ òrùn alóbìnrin náà tó ti bàlágà á wà ní skul tí ò ní lo jáàbù tí ò ní lè ráfa ti múra ẹ̀sìn lórúkọ yìí pé ìwé yìí náà ni kí láǹfààní sábàwò bóyá ọ̀nà ọgbọ́n wà tá a lè lò tá a fi lè tẹ òfin ọlọ́run mọ́lẹ̀ lórúkọ pé àwọn ọmọ wa kí wọ́n láyé kágbà táàbà lówó private school muslim private school tàbí pé public school kò ṣe é lọ sókè a lè ṣètò fún àwọn ọmọ wa kí wọ́n lọ kọ́ṣẹ́ ìyẹn kọ́ṣẹ́ ò túmọ̀ sí pé èèyàn lè ní láárí ìyẹn kọ́ òwò kò túmọ̀ sí pé èèyàn lè ní láárí seventy percent àwọn èèyàn wà láyé láyé lórí gbọ́dọ̀ ìgbẹ́rù láyé tí wọ́n mú èkè látara ṣe ọwọ́ nù látara owó bẹ́ẹ̀ ni kìí látara ìwé tara ìwé tara ìwé kọ́ ẹ sì mọ ìwé ó dáa ọ̀làjú ni irinṣẹ́ lòun náà ní pọ́nṣẹ́ náà ni àmọ́ ìwé máa ń padà ń sọ̀yàn dídí ni ẹni tó mọ̀ wà lábẹ́ ẹni kejì ni torí ẹ̀ ìyẹn ò wúru kọ́ọ̀sì wo náà lòsì tó fi lè dá dúró kódà gbogbo ìjọba ilé ayé nísìnyí tí wọ́n ń pèpè sí náà nìyẹn wọn fẹ́ kẹ́ ẹ jáde yunifásitì kẹwàá kẹwàá lẹ́yìn wá tẹ́ káàkiri ìjọba òfẹ́ mọ̀ gbọmọ tó bá jáde yunifásitì kí ló kù kí ni wọn náà lè kírìyéètì fúnra rẹ̀ kí ló lè gbé kalẹ̀ pẹ́pẹ́ gàrí sáńtà lẹ́gbẹ̀ẹ́ yìí ìwọ́n náà kókè èyí náà lè ta gàrí ó sì mú ṣúgà centrus méjì ó fi sí ó mú ẹ̀pà dédé ẹ̀pà títí náírà ó kìbọ̀ ó sì sílẹ̀ pa ó sì fún síkà ààrẹ náà nù pákéjì náà nìkan olùsẹ́lẹ̀ bá bùrọ̀ dùn wọn náà máa jẹun nìyẹn àmọ́ àìmọ́ bìkítà òfin ẹ̀sìn òfin ọlọ́run mọ́ àáfà àtọ́pọ̀lọpọ̀ àwọn òbí àáfà òfin ọlọ́run mọ́lẹ̀ ó mọ́ bí ní mùsùlùmí kò gbọ́dọ̀ ní ní àjò láì mọ́ ní maharam iléèwé bẹ ní Lagos Lagos ilé èkó tá a wà yìí lásùn ń bẹ unilad ń bẹ school ń bẹ káàkiri gbogbo college of education tó wà ní Lagos ìfarapátá òbí di yunifásitì gbọ́dọ̀ lọ mo mìíràn lè lọ mú Zaria mọ́ lọ mú tọ́sọ̀fẹ́ fún ó wà ní Maiduguri nípa ọmọ rẹ lóbìnrin ìgbà tó o sì ti gbìmọ̀ sí lára tó ṣáájú hàn pé ah kò sí maharam kò sí safaru gbogbo àwọn kan wọ̀nyí dáná tó ti nàní wọlọ́ọ̀nà ìwà alimáyà ni àìmọ́ fi ẹ̀sìn darí mọ́ nítorí wọ́n ń bí ìlú yẹn torí ẹ̀ kápáyọ̀ ọlọ́run kábẹ́rù ọlọ́run. ẹ̀sìn tó dọwọ́ wa tó dọwọ́ wa káàsì láníyàn dáadáa lórí àwọn ọmọ wa bẹ́ẹ̀ ni ọmọ mi ó lè lọ ní kí ọlọ́wọ́n gbìjà pẹ̀lú kí ó tó kọ́ pẹ̀lú kí ó tó kà ní tó mọ̀ nọ gbìjà ju ẹjọ́ lọ ní kí lọ lọ kàwé lọ ọmọ mi lè wọ́n kàwé jẹ́ ni ó ṣe ọlọ́wọ́n sì gbé ga fáyàn lẹ́rìn nígbà míì tí yẹn bá róbi míì tó bá múra sí ìwé kankankankankankan tó wò sí ká àyíká rẹ̀ pèlè yìí kì í ti ṣàlébù tó bọ́ lọ́wọ́ tuntun kí ni ọlọ́run gbé dà ẹ ìlú ẹ ìlú ẹ pọ̀ bẹ́ẹ̀ ìlú ẹ pọ̀ gan kò kà iṣẹ́ ló pọ̀ ó kọ́ṣẹ́ ni ó kì í ó sì tara ṣẹ́ ni ó fi dìde ó fi níyàwó ó fi bímọ ó fi tọ́ ọmọ délẹ́bù pé àwọn ọmọ nìyí wọ́n lè lọ léèwé léèwé gíga iṣẹ́ náà ló wà amọ̀nà àfìyà ah, tó jẹ́ mí nìyẹn kó jẹ ọmọ ìyàwó ló jẹ́ ọ́ ìtàwọn yìí kò fi ń di wa lọ nílẹ̀ Yorùbá náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ owó tẹ́ rí yẹn nígbà àwọn ọjà tó ń bẹ́ẹ̀ lò èkó yìí Yorùbá ló ń kàn jù ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn yìí bò ń ṣe alágbàrú alágbàtà ni ṣùgbọ́n àwọn ọmọ àwọn bàbá tí wọ́n ní ọjà nìyí àwọn bàbá sẹ́ǹdì wọn sílé ìwé àwọn bàbá ò níta fáà ti lè gbósùlù ẹ̀dá mọ́ wọ́n fi yíbò rọ́pò ṣé yíbò lè kún bẹ́ẹ̀ fi mọ́ ìlànà tó rẹ̀ ń darí ní south west nìyẹn bẹ́ẹ̀ lọ́rọ̀ fámì náà so ìwé yẹn nìyí ó affect wa gan majorly ní south west ó affect wa bàbá ń kàwé ìyẹn máa ń kọ́ṣẹ́ bàbá ń kàwé ìyẹn máa ń fọ́wò ìyẹn lásán fún àwọn ọmọ ìyá wa náà tó jẹ́ onílé kéwù wípé ẹ má jẹ́ àtọ́ pé ilé tí wọ́n àárọ̀ àárọ̀ àárọ̀ àárọ̀ àárọ̀ àárọ̀ àárọ̀ nìkan gbogbo ẹgbẹ́ ọdún gbọ́dọ̀ lọ. wọ́n pé wíkẹ́ǹd lórí ẹ̀rọ pé pa lẹ́ni ó dáa nígbà gbogbo wa dá alẹ́ láàárọ̀ láàárọ̀ láàárọ̀ láàárọ̀ àmọ́ tó ń lọ léwu ìlékéwu àmọ́ tó àwọn mẹ́bàá tó ṣì wọ́n ní ah, àwọn kan wọ́n ní ká máa ń yọ ní tó ilé kí ó ní ẹni kẹ rárá wọn ní máa ń yọ lé dé wọn ní máa dalé kí ó lẹ̀ pọ̀pọ̀lọpọ̀ náà lẹ́yìn náà ti ń fìwé fún alhamdulillah orí clear ni so ibi táyé ń lọ lẹ́yìn kò sẹ́ńtì òfẹ́ kọ́ ọmọ rẹ̀ tó kà lọ àmọ́ wọn mùsùlùmí ó farabalẹ̀ bó dáadáa kí ló fẹ́ lọ kà nílé ọmọ míì a fi tó lọ́kọ ẹ̀rẹ́ bára rẹ̀ pé rí òbí ò wò pé a ah, òun gbọ́dọ̀ kàwé náà ni àdéhùn fámìlì ìdí ìdí mẹ́díkì dọ́kítọ̀ ìwọ náà ló sì jẹ abala àbábọ̀ ọmọ mi lè lóyún wálé a ah, ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ kan lọ kàwé ní yìí lọ́ni ní college of education tọ́nà àbí college of clinical nursing oníjàmbù náà ni tàbá ń gbọ́ pé kí ni ojúlé àkóyú báwò wọ́n fún ní àdúrà wọ́n náà fún ní àwọn ọkùn bó ló ṣe lè gbá wọ̀lọ́ ní tí mò sọ ìfúnṣà tó dùn wọ́n fẹ́ gbẹ́ni ìyẹn wá rí mi lẹ́yìn ìṣọ̀ mo pè é ìbáwo di fọ́nẹ́sì ó wá ń sọ pé ẹni tó ń tẹ lóyún fún òun ò tẹ̀ fẹ́ fẹ́ mọ́ padà dé pípò lóòótọ́ ìwọ lóòótọ́ <laughs> wọ́n ń bá sọ̀rọ̀ fún mi ṣùgbọ́n ohun kan ó di bíbí fámìlì irú iná ọ̀sán fún yín pé ó yẹ kẹ́ ẹ lọ́kọ̀ọ́ kẹ́ tó lẹ́ni nínú nínú ìwé ìwé ìwé kàwé ìwé kàwé ọ̀nà lóyún kí ni ẹ pẹ́sẹ̀ láíláí yes tó ló já ó kì bá wa ní omi kómi dè kómi ó jẹ̀ kọ́ ó yà bímọ àá ó ti padà bímọ lẹ́yìn bàtà ẹni tó kàn wá lóyún ta ló ti lóyún fún mẹkáníìkì ni àbí ẹni tí ò ti lọ léèwé ló ti lóyún fún ó tún wá dé ọmọ onílé gáràjì. wọ́n bọ̀ ẹ́ sọ́sìn ìṣúlẹ̀. ṣé gbogbo ẹ̀ náà ọwọ́ àwọn òbí ló wà àwa la ní kọ̀ǹtù àwọn ọmọ wa la ní lọ́wọ́ alóye jù wọ́n lọ bẹ́ẹ̀ ni àmọ́ tí ayé bá ti pọ̀ fún wa lórí àwọn ọmọ wa ó súnmọ́ ká máa fa ọmọ yẹn kí n tán kí kí kò ní padà táwọn àgbàgbọ́n tó ní padà tẹ̀wọ́n lọ́nà àti lọ́mọ tó lọ sí tó lọ sáyẹ́nsì ṣàn tó ju jáàbù nù yẹ tó ju jáàbù nù láyé institutions lórí lẹ́gbẹ́ta àrí lórúkọ wípé wọ́n tàbí lọ́wọ́ wọ́n tàbí lọ́wọ́ wọ́n tàbí lọ́wọ́ kì í sábà rọrùn fáwọn tó bá ń kọ́ṣẹ́ ẹni tó ń kọ́ṣẹ́ àbí tó ń kọ́ṣẹ́ oògùn ni kọ́ṣẹ́ kínní ni tó ń lo hijab ó bá ti gbé pẹ̀lú hijab náà torí pé ó ń kọ́ṣẹ́ ẹ̀ẹ́dì pọ̀ ó wọ́n àwọn bí dáàtì máa rí ọ̀nà ìlànà extensions torí pé nínú àwọn mẹ́jọ tó ń bẹ nínú rúùmù ó yóò nìkan ló lo hijab mẹ́fà nínú wọn wọ́nranwọ̀nran ni ẹ̀yà kan tó kù kò dáyàrí kò dáyàrí kò dáyàrí òun nìkan ló wàá jẹ́ wọn ní bí wọn bá sì pé láàárọ̀ ọjẹ bí mo dọṣẹ ni ìgbésẹlẹ ni yẹ skul gan dandan fún ẹ̀kọ́ ẹnfọrẹsì lọ kó sínú wàhálà òbí lọ tó ìbàdàn tó ah láti má lè wá at any time mọ́nì má lè wá at any time kò sí Allah subhanahu wa ta'ala kọ́lọ́jà jèrè na ọmọ wa ká ara wa jí náà ni kan tó ń tá a mọ̀ mánàbí sallallahu alaihi wasallam sọ pé nígbà tá a bá kú tán dáa lè kínu mọ́ dáa lè gbàwẹ̀ mọ́ iṣẹ rere tí ó mọ wá bá wa nínú ń ọmọ ọmọ o kìí ọmọ bí ọmọ tá a fẹ̀sùn kọ́ ni ìwé kọ́ náà determinant kì í ṣe owó kì í ṣe iṣẹ́ náà determinant òun lọmọ tá a fi ẹ̀sùn kọ́ ọmọ agbẹ́sìndà tó mójútó ẹ̀sìn òun ni irú ọmọ bẹ́ẹ̀ àìsí wa mọ̀jàmá eléyìí ó tún máa jẹ́ oore fún wa láwọn kan tí wọ́n mọ̀ ṣe láwọn kan tí wọ́n mọ̀ wò níwà tí wọ́n mọ̀ gbé ṣe nínú àwọn kan dáadáa tó ṣe lè lé òfin ọlọ́run àbẹ́lọ́run kọ́lọ́n jẹ́ kí á jèrè àwọn ọmọ oníkàlùkù wọn lọ́mọdé tí wọ́n ṣe ti wọn lọ́tọ̀ súnà dáǹtì àlékún rẹ̀ wọn lọ́n ti ran àwọn ọmọ wa lọ́rùn àwọn tá a jẹ́ òbí wọn náà wọn padà sí mú sí máa ń ní báyìí àbẹ́lẹ́ ọ̀pọ̀lọ̀ kó mọ́ fi kàn wá táàfin nílé ti ìlànà nábì sallallahu alaihi wasallam táàfin nílé ti rí àwọn ọmọ wa mọ́ ولا لا حول ولا قوة إلا بالله وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته Thank you.